خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنهم مبعوثون من بعد الموت ليقولن gbogbo ni wọ́n jẹ́rìí wípé kò sẹ́ni tíjọ́ sẹ̀tọ́ sí ní sámà àti nílẹ̀ a sí ọlọ́ọ̀bà àwa àyàfi kìí fi rúnú yẹn ní kàtà jẹnu. lẹ́yìn yẹn àdá ọpẹ́ fọ́lọ̀ lẹ́ẹ̀kan sí ọba tí ó dé àti ó máa bẹ̀ nínú olùmọ́lọ́gbọ̀n nínú jọ májèká máa padà sí àti gbogbo àwọn tí wọ́n ń rìn tí wọ́n ń jọ́sìn wọ́n ló ṣẹ̀dá ayé wọn níbàámu bọ́lọ́run àtúntìṣe rẹ̀ ṣàlàyé fún wa. láyà bá dé ní sùràtò lóòdì ọgbà ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ kàlá náà kọ̀ án. sùúrà tó dẹ́ pé ó ní àyà ọgọ́rùn ogún lé mẹ́ta adé àyà ẹlẹ́ẹ̀keje sí kẹfà lánàá tó dẹ́ pé bẹ̀rẹ̀ àti tẹ̀lé lónìí pẹ̀lú ìyọ̀nà ọlọ́run jẹ́ kó yé wa látara pé ìfirinlẹ̀ rẹ̀ ọba tó lágbára tó dá sánmà tó dá ilẹ̀ láàrin ìjọ mẹ́fà lápèjúwe ní fún wa bẹ́ẹ̀ máa ṣàlàyé fún wa ó ní kápá láti dá gbogbo nǹkan láàrin ká dúdú ká là báyìí torí wípé àṣẹ rẹ̀ tó bá ti pa lẹ́ẹ̀kan náà ni yóò sì máa mú ìnáma amúlùmú ìlà àrọ̀ àṣẹ ìlànà ayé kò òkú ìfọyàwó. ó wá ní gbogbo tó ń ṣàlàyé fún abóhùnsè dáhẹ kò sí nǹkan kan tó ń gbà lérò lórí ẹ kákàndí lè gbàgbọ́ wípé tá a bá kú àjíǹde ń bẹ lẹ́yìn ikú eléyìí wà nù nínú islam tí mùsùlùmí gbà wípé kàbá ọlọ́run gbé wa yóò dẹ̀ san ẹnu kálukú wa lẹ́sàn-án lórí ẹ̀ torí tó máa ń sọ fún wa gẹ́gẹ́ bá ta kàlá ni pé afa àṣírí tún ànàmà ọ̀làkọ́nà kún àbàtà. wà á yẹ ọ̀nàmọ̀ ilé náà ló dáhùn. ó ní sẹ́yìn ṣe báwọn yẹn rò dípò ń dá wa lásán. ajẹ́ wípé tó bá dá wa lásán ó dá wa fẹ́rẹ́ nìyẹn kò lérò ń bà lórí tó torí ẹ̀ dá wa nínú pẹ́tẹ́pẹ́ wù sẹ́bẹ̀ gan a gbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá àwa tá a jòkó yìí abẹ́rẹ́ ti ń gbọ́ wa táwọn á sọ pé kí ló ń ṣe kí ló ń ṣe léyìn fún kí ló ń lọ skul sí kí ló ń kọ́sẹ́ sí olùkọ́ nǹkan lásán ni kápọ́kọ́lọ́ ọba adẹ́ka gba malakut àwọn kingdoms tó pọ̀ yìí àgbáyé yìí kó wá gba lórí lásán kò ṣeé ṣe ó takò lákẹ́ ọmọ ènìyàn nípa àrẹ padà àbí kò ní ròǹgbà kan tó torí ẹ̀dá wa. nínú èròǹgbà tó fi da wa ní pé líyẹ̀ ìlú àkún ayélujáfún àṣàmà o ó láti da wa wò ní talẹ́ntì tí ṣe dáadáa nínú wa ajẹ́páyé àdánwò ni bẹ́yìn àkàbá lóhùn fún àdánwò àdánwò oríṣiríṣi ònẹ́ka àgbà wà á ọ̀bọ̀n mùsíbà fi àyàtọ̀ ìbàṣàríyà èyí tó tóbi nù jùlọ. nínú àdánwò ọmọ ènìyàn nínú ayé òun náà ní kí almusibatuhu fi ta'a wa musibatuhu fi fi tarki ma'asi àdánwò tọ́lọ̀ fi kà wá lórí pátẹ̀lé tóun àbáàní tẹ̀lé sáájìnà sí tó ní kámẹ́sì àbáàní jìnà sí ìyẹn ló lágbára jù ìyẹn gan lágbọ́dọ̀ jẹ́ ní ara wa lógun lórí ẹ̀ torí ó ń bẹ lórí tọ́lọ̀ ọ̀bà rírà tó ti ní tó torí ẹ̀ dá wa ó lòun dá wa láti kó fẹ́ dá wa o talẹ̀ntì tí ó ṣe dáadáa torí tó ń bá padà gbé wa dìde òun ó sì kí ni òun san wa lẹ́sàn lórí ẹ̀ àmọ́ aláìgbàgbọ́ lánàá àti lónìí ohun tí wọ́n mọ̀ sọ ni pé láyà kù lánàlẹ̀ ní ìrìnàjò àfàlù wọ́n ní ọ̀rọ̀ tánàbí kà fún àwọn ọ̀rọ̀ tálùkùránì ń sọ láti bí ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ọgbọ̀n ó lé mẹ́sàn-án ohun tí wọ́n mọ̀ sọ ni pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n tí ò ṣe é ṣe àbádà wọ́ọ̀tì sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ nínú táwọn tó ayé ṣáájú wa gan táwọn dárò pé òṣèṣe ó sọ pé ọba tó dá wa láti di àìsí ká sọ fún yàn wípé ó rọrùn ká máa bẹ́ni tó wà ní Àbújá sọ̀rọ̀ láì ṣe kí ni láì rí ní nǹkan ogójì ọdún sẹ́yìn àwọn èèyàn ní ṣètò tí ò ní sí wáyà á àmọ́ sì ń kọ́ ajẹ́ gbogbo tẹ́lò pé ò pọ́sibù lára yóò ṣe kí ó pọ́sibù tó bá rí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ta nígbàgbọ́ lórí yẹn ajẹ́ pé kọ́lọ̀ ń gbé wa dìde agbára rẹ̀ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kó dá wa kó dẹ̀ gbé wa dìde àmọ́ àwọn kan sì ń sọ pé idán ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ṣe ṣe ni ẹnì àádá ìlà sí ìlú mi wàlàyé wàlàyé. ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أخرنا عنهم العذاب àwọn kèfèrí tí wọ́n sọ pé kò sí gbèdìdè lẹ́yìn fún tàbí tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tálùpàá ní sọ yẹn ọ̀rọ̀ dán ni kò sí máa sọ ni pé na ti sọ pé yóò parẹ́ ayóò parẹ́ ìjọ náà ni àìwá parẹ́ yẹn tọ́lọ́ ọba abẹ́lẹ̀ òjò parẹ́ lójú wọn tí wọn ò gbogbo èèyàn kú lójú wọn sókè làkúwọ́n wọ́lá yín na àni òmùlà àná nígbà tí a bá lára fún wa láyà lọ

tọ́mà ní umma ìtumọ̀ rẹ̀ máa ń ṣe kí ni ó máa ń pọ̀ lọ́dọ̀ àwọn àfọ ní tafsir a rí i pé tábà lọ sínú suratu Yusuf wa qala alladhi najja minhuma wa dhakkara ba'da umma ìyẹn nígbà rẹ̀ Yusuf alayhi salam àtòwọn àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n pàdé nínú kí nínú ẹ̀wọ̀n ánàbì ń sọ fẹ́ nìkan tí ó ó wá sọ fẹ́ni tí ó là nínú wọn pé májè pẹ́ tó bá dáwọ́ àsìkò kan ṣé kí ni rántí àríkè ọmọ mẹ́rin wà dákàrà dáadáa ìyẹn pé wà dákàrà dáadáa ajẹ́lẹ̀ mùsàmbá ó padà rántí ànábì Yusuf torí àsìkò kan tó ti ètò ọlọ́run ní fàlàlẹ́ tàbí síjí fèdè àsìlì ìyẹn ni pé ajé ó lò láwọn ọjọ́ kan tó ṣe kí ni tó pọ́ díẹ̀ láàyè nítorí àsìkò ọlọ́run máa ń lo umma ó máa ń lò fún arákùnrin aṣáájú dáadáa èèyàn kan tó jẹ́ kí o aṣáájú yóò wá lo umma nations ó ní inna Ibrahim kana ummatan kana umma ìyẹn ni pé ànábì Ibrahim ó ní kana ummatan qanitan lillahi hanifan wa lam yakun minal mushrikin ìyẹn ni pé ó lo umma fún ni o ànábì Ibrahim yẹn kan. ìyẹn ni pé bó ṣe rí yẹn ìdúró rẹ̀ ó mẹ́rin wọ́n máa ń lò fún èèyàn kan ṣoṣo nígbà míì wọ́n mà wọ́n á máa lò lẹ́yìn tó wọ́pọ̀ tó wọ́pọ̀ tó wọ́pọ̀ nìyẹn ìyẹn ni kí wọ́n lò fún odidi ìjọ tí wọ́n pọ̀ odidi kí ìjọ tí wọ́n pọ̀ wọ́n á máa fún gẹ́gẹ́ bí bámu pẹ̀lú àdìsí lẹ́nu àkọ́rọ́dà olùmọ̀ muslim fi sọ yìí sanadà ní àbí ìwúrẹ́ rẹ̀ rọ́bì aláwọ̀ ánìmù ànábì sọ pé mẹ́ẹ̀mì láyẹ̀sùnà òbí mímọ́ ààbẹ̀ ọ̀mà yahudi yun wàlà nasarani yun wàlà yuminu bilẹ́rì òsèlú bíi ìlà ẹ̀yẹ̀kúnrin ní asàhábì náà ó lè yàn káwọn ìgbọ́ mi nínú húmẹ̀ húmẹ̀ yẹn nínú àdìsí gbogbo àwa tá a sẹ̀yìn látijọ́ tí wọ́n ti gbé ànábì dìde tálùkì àti ìdìde kí náà pè wá o ò ìyẹn pé ó wá kó yẹ̀wò ní sínú kí ni ó mà ó mọ̀ wá pín sí méjì mẹ́ ọ̀tọ̀ ni dáwà wà gbogbo èèyàn wà yá kúlíyà àyùwà náṣù ìní rasulullahi ilaykum jami'a àlùfáà ní sọ pé ìrẹsì ọlọ́run sọ pé rán mi sí gbogbo gbogbo yẹn wọ́n máa jẹ́ kí ni ummatu dáwà àwa tá a dáhùn tá a tẹ̀lé tá a ní wọ́n máa jẹ́ kí ni ummatu tijaba kí làdí sì yẹn sọ ó léèyàn kan ò ní gbọ́ nínú ẹni tó sẹ̀mí lásìkò mu àbẹ́ni tó sẹ̀mí lẹ́yìn ìgbà tó ń ṣe kí ni tó ò sí mọ́ tó bá fi lè gbọ́ walam yu'minu billadhi ursiltu bi yahudi ni àwọn nasara kiri ó ní àbíjú illa yakuna min as-sahabin náà àyàkójọ́ ọmọ náà tó bá lórí ẹ̀. Bola ti lọ́ mẹ́ pé wọ́lá yẹn àkàrùnà ànàmùl àdá ìlà ọmọdé ọlọ́run a máa lọ́ọ̀yà lára a máa lọ́ọ̀yà lára dáwọn àsìkò kan tó ti ṣẹ̀dú kalẹ̀ ìgbónára wa ìtara wa ò mí ìpẹ́kọ̀ kánjú bá mi kì í sọ bá tó ń kánjú àwa la máa rò pé ó yẹ kó tètè yá a rí pé tá a bá fẹ́ kọ́lọ̀ òun mú yẹn lọ́dọ̀ ọ̀tá yóò máa yá yóò máa wa lójú àmọ́ làwọn a máa lọ alákòsí inna allah la yomile lọ́ọ̀lì ata ìdá ẹ̀dáwù la yomile ọlọ́mọ ń lọ alákòsí lára gbà mí dáwọn àsìkò kan sọ́dà tó bá gbà mú kò ní ṣe kí ni kò ní bọ́ ọlọ́mọ ṣe wọn lálákòsí ọlọ́mọ wọn á yà àkàrà náà ìlà ọmọ ẹ̀jìn. ìlà ìlà yà wò ó ń sàn yà yẹn ṣáájú tí òjò tètè yára àwọn kèfèrè wà wọn sọ kí ló kó yà yẹn ró ìyẹn ní kristian ẹgbẹ́ kò mọ̀ ti ń sọ. sọ́tìyẹ àdìdẹ́ lójú ayé tiwa náà ń sìn àmọ́ rò pé wọn la yóò parẹ́ ayé ò parẹ́ lulẹ̀ ayé wà ayé ò lè parẹ́ bá a ṣe lọ díẹ̀ díẹ̀ nù. láyà kú olómìnira máa yà èsì kí ló kó yà yẹn ró kí ló ká dúró tí òjò ṣẹlẹ̀ sí ọlọ́run wá ń sọ fún ọ wípé àlàyé ọmọ yà كفا عنهم على يوم يأتيهم njọtí la yóò bá dé lẹ́yìn masurufan anihum kò sẹ́ni ó lè gbé yàrá kó a mọ̀ ó ọlọ́run yẹn ní pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn bí ìgbà tí wọ́n fa dábì sáwẹ́wà ni wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run mú ṣe kí ni o wọ́n fi ń ṣe ẹ̀yẹ wípé tó gbogbo ìgbà yawm al-qiyamah yawm al-qiyamah yawm al-qiyamah subhanallah tá a bá láǹfààní láti béèrè lọ́wọ́ àwọn tó wà ní sàárè ó yẹ káwọn gbogbo ẹni bá nílò tó gbogbo ọjọ́ ayé ṣe ń lọ òun ẹ̀kọ́

Ọnụ tó burú juu téèyàn gbọ́dọ̀ fi sí ẹ̀yẹ òun ní o ìmà àyà tún ní àyà tẹ̀lá àmì kánú àmì ọlọ́run ìmà kìtàbìlá kíra ọlọ́run ìmà rúṣùlùwà àwọn òjíṣẹ́ ọlọ́run sókè ìmà mímà ṣáàyèrè nínú àwọn àmì ẹ̀sìn kéèyàn wá sí kíni wàá bi bí ìm máa kà bí ó tí wọ́n ya ẹ̀yẹ lórí ẹ̀ ìyá yóò padà ṣẹlẹ̀ kó wà ní ẹni tí ó gbà fún jọ yẹn. sọ adé yìí pé agbọ́dọ̀ màmá dájú wípé ònàkà yàwó mú láyàwó dáadáa. ìjọ kan bẹ tí ò ní sí kíni o tí ò ní sọjọ́ níjọ́ yẹn mọ́ òun náà máa fi pé ní ìyàwó láàkìr ìjọ kan tí ò ní sí kíni o tá pè níjọ́ ní yẹn mọ́. wọ́n yàwó torí pé tukwiyat wọ́n ti ká ṣàmṣù wal qamar wan nujum àtìràwọ̀ àtòṣùpá tí máa yọ téèyàn máa lọ pé àfikà ọjọ́ wọ́n ti ni o ìlà ṣàmṣù tukwiyat wà ìgbà nujumu tí mo bá wọn yọ̀ wá ti sí mọ́ kò sí tí ó dá mà pọ̀ sàn ní àbálẹ́ so ajẹ́ wípé títí ọlọ́run bá ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó ṣe kí ni o tí ó kà dúró ìyẹpẹrẹ yẹyẹ tó ń fi àmì ọlọ́run ṣe yóò padà ṣẹlẹ̀ sí wọn náà. wà á ní alọ́kọ̀ọ́lá ní báyà ní àárọ̀ mẹ́ta mọ́ mẹ́ta náà tó mẹ́ta náà nínú iná òun náà oṣù kàkó. wà á ní alọ́kọ̀ọ́lá náà náà. إنه لفرح فخور ولئن أذقنا الإنسان منا رحمة ọlọ́run bá dẹ́dà ó fẹ́ fi irú ròrí tí máa ń bẹ pẹ̀lú ọmọ ènìyàn ó fẹ́ fi hàn wá irú ròrí tó fi ròrí pé tó já kàn bí ìjínde lẹ́yìn ikú wọ́n lọ́wọ́ sàn lẹ́sàn-án irú ròrí yẹn náà ló ṣe déédéé pẹ̀lú rẹ̀ wọ́n láyé àbákinà lẹ́yìn sáà mí nà wàhánà. tá a bá fi dáadáa kan ọmọ ènìyàn kan a ní kó segin ní àzákùnà látara àzáòkè kéwòn tẹ́sì gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá àdọ̀tà ń tẹ́sì kò tí ma bá ní kalẹ́ bẹ̀ gbogbo yòròyòrò ayé nígbà tí kan gbà tẹ́sì ẹ̀ wò torí bẹ́ẹ̀ kò ní jẹ pẹ́ bóbi ní wàhálà yẹn àzákìnà mẹ́nà látọ̀bọ̀ ọlọ́ọ̀bà bá kí ló ní tọ́lọ̀ ń fi lo ìsánù bẹ́ẹ̀ ìmáàná alẹ́bí yọ̀nsàdá ìmà ẹni tó dẹ́ pé máa bá máa rẹ̀ ń mọ ẹgbàgbé irú gbàgbé o wàlàyé azákìnnàlẹ́ ìsánà mi nà ràhánà nígbà tá a bá fi jọmọ nìyẹn ó tọ́ ìkẹ́wò kí ló mi. ó ti tàbí pé dáadáa ìkẹ́yẹn ìkẹ́yẹn àmọ́ ń chẹ́ǹjì ẹ̀ ẹ àmọ́ ṣe kí ni ọlọ́mọ ń chẹ́ǹjì kẹ́kọ́ mẹ́rin sún mẹ́ náà àmì mẹ́rin o àwa gba ìkẹyẹ adékìní àgbà lọ́wọ́ ẹ̀ sẹ́mi pé ìkẹyẹ gbàgbà lọ́wọ́ rẹ̀ lè hikmẹ́tì ń bá a lára torí reasons kan tó dó gbòǹgbò ni ìdí pàtàkì tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún yàn pé yàn wà nù kẹtẹlẹ ó wá adékìní mo gbà lọ́wọ́ ẹ̀ sókè mo adékìní من يفتح الله للناس من رحمة فلا ممسك لها Oni tí mo bá sí ìkẹ́ mi fọ́mọ nìyẹn, mi rahmatu fala mumsika laha, kò sẹ́ni tó lè ká ìkẹ́ yẹn dúró. Sotie, tó bá wá dèrò ìdàkejì fọ́mọ nìyẹn, kò sẹ́ni onídàá padà. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو. gẹ́gẹ́ bí ìtàkà nínú sọ́ọ̀tún Yunus akàgẹ́yìn tó ti yẹ ló fẹ́ mú ẹ̀ fún wa pé tábà wá ní kó wá tẹ́sì ìkẹ́kan àwọn àgbàkẹ́ ẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ lè hẹ́tì máa jẹ kí ni wàá ṣẹlẹ̀ sọ́mọ nìyẹn rẹ. ثم نبعناها منه إنه ليقول ń bẹ́ẹ̀ni tí ó máa sọ ni wípé layawusu yóò wá jákàn pé ah, ayé tí wàá parẹ́ báyìí náà ní ìsìn ó ti gbà pé kóun ti gbádùn kẹrin tí ń tẹ̀sí ẹ̀rọ ti pẹ́ kàfúùrù yóò wá yá láìkórè. tẹ́lá wọ àyà yẹn àárín kó ṣe déédéé àyà tó wà ní suratul fajr alladhi yukhbiru an aqsamin nasi fid dunya ó fẹ́ sàlàyé ìpín méjì tọmọ ènìyàn ṣe kí ni tó wà ẹ̀ má jẹ́ àgbà tó most of the time sálùkọ́ni bá ti ń lo ìsàn olùgbàgbé ó ń rí fáàsì ìmáná alẹ́ ìlà yìí nínú ìrọ̀ ẹni tí ò ní gbàgbọ́ sọ́rọ̀ ní máa ló kíni ní máa ló ẹgbẹ́ kùtìlà ìsànú má àfà tó wá ti lè lo ìsàn dábàá wọ́n sọ́rọ́ tẹ̀lé fájìrì ó ní. fàámà ìlà àbẹ̀tà fàámà ìsànú ìlà àbẹ̀tà náà kò rọ̀ kó bá rọ̀ máa wọ́n náà àrùn fàyàwó rọ́bì ẹ̀kọ́ni fáamẹ́lì ìsàn ọlọ́mọ nìyẹn ti gbàgbé o ìdá mẹ́tàlá ráàmà tó rí yẹn ó gbàgbé bá dánwò ni àdánwò ni ìdá mẹ́tàlá tá a bá fẹ́ dán o fa àkẹ́rọ àmẹ́ o àwọn ọmọ rẹ̀ gbogbo tí ń jẹ́kẹ̀ lórí ilé ayé ibi tí mo ṣiṣẹ́ dé ibi tí mo mọ̀ wé dé àwọn yẹn mọ̀ wé ju ẹ lọ wọ́n ní certificate distinction òríṣẹ́ àti láwọn tó ní pj phd wọn ò gbà wọn first class upper mhm, tó wá kan lọ́ọ̀ni èèyàn lè mọ̀ tí ó sì ilẹ̀ tí ó sì máa pọ́n yẹn wọ́n sì mẹ́lòó mi kí láwọn fẹ́ ṣe sí gbogbo àrísí kí ìjàdá tó ìkókó tọ́lọ̀ máa ní káwà lónìí ẹ̀yìn dàgbà pé kí ni o àdánwò ni ọmọ ni wọ́n máa sọ pé kí ni fa àkìránà wà náà àmà fàyàkúlù rọ́bì ìbáraẹnìwọ̀n ká àhàmúhàn ọ̀rọ̀ wa sóti fa amma. amma ìlà mabitala òkàkọ̀dà ọ̀rẹ́ yìí sọ́ọ̀rù fàyàkùn rọ́bì àhánà. fa amma ìlà mabitala ó wá tún ní ìdàkejì ajẹ́pẹ́ àlọ́gínà wàlúfàkùrù kìláàwù máa bẹ̀rẹ̀ ọ̀hún. àtọ̀rọ̀ àtàìní méjèèjì kí ni àdáwò ni bó tiẹ̀ jẹ́ wípé ànẹ́bí àmà bẹ́lọ́n níbi níbi ọ̀rọ̀ tí máa ṣe kí ni o tí máa mú ní kọjá àlà àti níbi òsì tí máa ṣe kí ni o tí máa jẹ́ ìrìnsẹ̀ kúfúrú méjèèjì ló lé tí a máa mọ̀ pé owó ti dé fa amẹ́lì ìsànù ẹ́ ìnàlì ìsànà láyé tọ̀họ̀ ara òsàn ọ̀nà tó lè jẹ́ ìkọjá àlà ọ̀rọ̀ ni ara òsàn kàtàlì kẹlifákìrì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òsì. tó sì bá dé ó máa ń tètè sún ọlọ́run làwọn méjèèjì àmọ́ àdánwò ni tá a gbọ́dọ̀ mọ̀ táìpù tó bá wà lọ́wọ́ wa kárí rí pé àdánwò ni èèyàn wàá túmọ̀ sí kí ni lẹ́yìn òwú sún kéèyàn wá jákàn pé rárá o ó làwọn yẹ kéèyàn orí rí ó tún ṣe kí ni ń padà bọ̀ èèyàn gbọ́dọ̀ jákàn látàkùnátù bá tí jákàn bí ọlọ́run lánàá tó ní agbára rẹ̀ pọ̀ tí ò bá wá ní mọ́yà the same iṣẹ́ táwọn kan ṣe lánàá tí wọ́n lówó the same iṣẹ́ náà ni wọ́n ṣe lónìí tó wò láti bẹ̀ jáde náà so ètò látọ̀dọ̀ ọlọ́run kò sí lọ́wọ́ ọmọ nìyẹn. ولئن أبغناؤنا ما بعد ضراء مسته ليقولن ليقولن مهبت سيئات عنا إنه لفرح فخور ولئن أذكناه نعمان nígbà tá a bá tún jẹ́ ó tọ́wò á rí pé ó tọ́wò náà ni nàámà ó ti já kàn tẹ́lẹ̀ kò wá mà rí pé wà tí kàlẹ̀ àyàmù lùdà òmìnira ààbẹ̀ ilẹ̀ nìyẹn. ọlọ́run ń chéǹjì ìṣesí rẹ̀ láàrin wa ni ó kẹfẹ́ fi tẹ́sí wa yóò kóró láwọn àsìkò kan ìnàlá yẹ́dùsùtò ìrísìkọ̀ límẹ̀ ìyàṣà òwò ayé àkìdíyò yẹ́pùsùtù wọ̀yẹ́ dìrò ìgbà mi yóò tẹ ìgbà náà rí yóò ká sotie ó wá ní wọ́lá àzẹ̀kìnà ọ̀nà àná tá a bá jó tọ́dàlà ẹ̀ wò báàdà bàbá bọ̀ wá ọmọ sàtìkù lẹ́yìn ìnira tó ṣe kí ni tó kàn ẹ̀ kí lẹ́rù pé wàá ṣe. láyà kú lẹ́yìn bàbá fẹ́ di àádọ́ ẹ̀yìn. òtí ó máa sọ ní wípé a kò sósì máa ń ṣe o yóò rí kí ni kò sósì máa òsì ò lè padà lọ́dọ̀ wa tó bá dénú owó yìí á nà mọ́ owó ni. iná wò làbárí ọ̀hún fàkúrú. kí lẹ́ni tí ó máa ṣe làbárí fòun yóò wá máa dunnú fàkúrú yóò wá máa ṣe kárí mi yóò máa ṣe mutomuto yóò máa ṣe fáàrí. sẹ́ríkà yorùbá náà gbọ́ lárúbáwá lórí kí ni ó ń ṣe fáàrí látà kí ni fáàrí látara fàkúrú yóò wá máa yọ àyọkọ̀ra náà ti sọ bá kí mùsùlùmí mú mi ní kì í yọ ó máa ṣe kí ni máa dúpẹ́ ni ìkíni kejì rẹ̀ kò sí tó sọ fún wa irú ìṣesí tí mùmìnì fẹ́ wà torí pé mùmìnì ni torí pé tí àdáwò bá dé mẹ́yẹ kìdí Allahu amúran ala mùmìnì dọ̀ráhù ṣàkàrà fọwọ́ xayọ̀lá àdéhùn sáyẹn pé ń bá kádàrá ẹ ìdẹ̀ra kan fún mùmìnì yóò ṣe kí ni yóò dùpẹ́ wàlà ń abẹ́kọ̀ọ́ dọ̀ráhù sọ̀bàrọ̀ fọwọ́ xayọ̀lá tó bá múta kejì wá yóò sèké yóò ṣe sùúrù ó mà kó rí ni wàhálà ẹ̀kú na dàlíkà ìlà rẹ̀ ló wù é, ẹ̀ lè rí lọ́dọ̀ yẹn kẹtí méjèèjì ó balance papọ̀ àgọ́dọ̀ kí ni kó jẹ́ mú un tó àwọn sábà nínú wípé nígbà tá a bá wà nínú ìdẹ̀ra àìwúrí wọn ò sanwó oṣù wọn ò sanwó oṣù wọn ò sanwó oṣù ẹ ti gẹ̀ẹ́dẹ̀ bẹ́ẹ̀ tó tọ́lọ̀ bá ní kó oṣù ó máa ṣe kí ni kó máa wà smooth kó máa lọ kó máa lọ káwá rí àwọn òṣèlú tó àdúgbò lọ́dọ̀ ọ̀gbọ́n fún pàtó ní tiẹ̀ fún wa lówó oṣù yìí tí ò tiẹ̀ dé láti bí ọdún méjì tí ò ṣe kí ni tí ò dé ó dá five percent kí mo kí five percent lè la ìwọ lọ sùn yìí tí ìṣẹ̀lẹ̀ lè la wọ́n kàn yọ five percent kò ní yọ àmọ́ tí wàá laba dé àwọn èèyàn ní gbọ́ àmọ́ tí ọtọ́ náà bá ní mo kóró díẹ̀ ah oṣù kẹta ní thirty four ah jẹ́ ìmọ̀ kóṣù mọ́ ní six so àwọn abẹ́rẹ́ nígbà tí wọ́n fún wa ní fifteen percent forty five percent báwo ni àwọn yẹn mọ percentage nọ́mbà pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ náà tí wọ́n ń ṣe ò dá o kéèyàn máa ṣe percentage fún yàn èyàn ṣiṣẹ́ oṣù kan wọ́n á fún ní kíni forty five percent wọ́n náà máa tún san fifteen percent gbọ̀nà fifteen percent bóòlù àti ìmọ̀ ṣírò rẹ̀ pé forty five ti jẹta àti thirty five tàná àti seventy five tòní tẹ̀lé kó ti dàrú ìyẹn ni pé mùsùlùmí kì í ṣe kí ni o kì í yọ̀ inna Allaha la yuhibbul farihin ó ní mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí mo ń yáyọ̀ kọ̀ra irú wọn lẹ́yìn tí wọ́n ra mọ́tò wọn àná sóò ní wẹ̀ fún wa ni ìyẹn máa ń wẹ̀ ẹja bomi káwẹ̀ látẹ̀yìn àbí láti wájú tí a gbé lọ káwọ̀ kí ló ń sọ sóò mọ́tà ń sọ fún ẹni wọ́n fẹ́ bí ó ṣe kékeré sórí ọlọ́run bá dáadáa ni o wọ́n wà lọ sí wọ́n wà bá ní kíni wọ́n wà máa sára mọ́tò mọ́tò téèyàn kan láti dọ́ títí ṣiṣẹ́ tó tó tó fi kí ni tó fi rìtáyà kò ra táyà ọlọ́run wa ra mọ́tò fáwa tá a ṣiṣẹ́ tí o ti pẹ̀ wọ́n gbé mọ́tò bọ̀ wá ń dì í tó ti yé àwọn èèyàn lápàrí ọ̀hún fàkúrò yóò máa rà rìn yẹn lórí rẹ̀ inna la la yuhibbu kulla ó ní mi ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa máa ń yẹn tọ́nà bá sọ̀rọ̀ fún yàn ó dáa kó káyà pa rẹ̀ lẹ́lẹ̀ bẹ̀mọ́mì ó mọ̀ pé àti rísíkù àti fátúrù kìláwù máa ní yẹ̀dìlá ìkíni kejì rẹ̀ wọ́ àlá ló wà yóò jò lè sí kíni yóò dúpẹ́ yóò lè ṣe sùúrù lórí. ìlànà bí iná sọ́lá wù ánìlú sọ́ọ̀rì náà nígbà. ìlànà bí iná sọ́lá wù àwọn bẹ́ẹ̀ lè rí tí ò ní ṣe báyìí tí ò ní yáyọ̀ ọ̀pọ̀rọ̀ ó wá ní kíni alẹ́ bí iná sọ́lá wù àwọn tá lè ṣe sùúrù lórí ìtàkọ́kọ́ àtìmí àtẹ̀lẹ́ kejì ajẹ́pẹ́ kìíní kejì ló bá sùúrù bẹ́ẹ̀ bá wò wọ́n níbi inú ẹni bá ṣe dùn tó láàṣẹ ṣe kí ni wọ́n máa ń méjò ṣe dùn tó láàṣẹ dáná rẹ̀ àti iná wọlé ibẹ̀ láwọn kan fi wo sùsù pé àá kí ló ń ṣẹlẹ̀ rúgbàdùn wọn la fẹ́ ẹ máa náwó sẹ́jà ní omi kí wọ́n máa fáǹsì tọ́ba ṣe yẹn tán ọ̀nà ẹlẹ́yìn ti pọ̀ ẹgbẹ́ ilé kan wá ẹni ó sàmì sọtiẹ ibẹ̀ mo ti rí wípé wọ́n máa láwọn áfíríkà mọ̀ntánṣe bóòlù àṣẹ mọ̀ntánṣe ẹgbẹ́sẹ̀ nígbà tẹ̀yẹ̀ kọrin láti ojú ká tiẹ̀ sọ pé ó ní dance ń kọrin olówó wa gbówó lọ́wọ́ báyìí olórin wọn wọ ẹ̀gbẹ́ èèyàn kan wá tẹ́wọ́ subhanallah la hawla wala quwwata illa billah èèyàn kan wá tẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n á yọ sórí bàá ṣé kì í sáyọ̀ kọ̀ọ̀rá nìyẹn sóti ibẹ̀ làwọn tọwọ́ ara tọrọ jẹ atẹ́wọ́gbọ́ rẹ tí ó sì kí ni tí o gbowó ṣẹ́fọ̀ fún wọn yára lẹ́nu tẹ́ bá táwọn yẹn bá náwó sí ẹni tó wà nù ọmọ jì àbí tó wọlé torí inú ọkọ̀ tí o bá fún lọ́wọ́ ẹmọ tí ó ṣe ó lè sọ fún dẹ́rẹ́bà pé ó ní fifty naira mẹ́ẹ̀. bẹ́ẹ̀ lẹni tí ò fún ní kankan o sì kí ni ó gbé béèlì lọ́wọ́ ó sì ń yọ̀ ìyẹn ní pé àbùkátà láti ṣe sùúrù àwọn ni wọ́n lè ṣe sùúrù ìlàlẹ̀ ìlà sọ́bà. ìlà sọ́bà ló wà ní sọ́ọ̀lì ha. ajẹ́ bí títọ́ orí bá tẹ̀ wá lọ́wọ́ á ti kí ni á ṣe sùúrù tọ́lọ̀ ń bá múlà kejì náà wá kí láṣẹ á ṣe sùúrù sùúrù yẹn nìkan wá ti tó wà á ní ìlú sọ́ọ̀lì ha. ajẹ́ pé fi kí láà hà látẹ̀yìn nínú ìṣesí ẹ̀ máa fi àlàtì dìk wà fi àwòfì àlàtì sáà a wà nínú ṣèṣì tọ́lọ̀ ní kó ṣe díẹ̀ ó fún díẹ̀ àbí háyálà tún kí ni o ìgbàláyè kí lè yóò ṣe wà á rìn lù àárín pàṣẹ dáadáa àìní ò gbọdọ̀ kọjú wa láti má ṣiṣẹ́ olóore àìní kò gbọdọ̀ kí ni kò gbọdọ̀ kọjú wa láti má lè ṣiṣẹ́ olóore wà á rìn lù sọ̀lá bẹ́ẹ̀ bá ṣe sùúrù iṣẹ́ dáadáa tó bá ṣe yẹn ni yóò máa túmọ̀ pé ń dúpẹ́ òde tọ́lọ̀ ṣe kí ni tó ṣe fún أولئك لهم مغفرة وأجر كبير أولئك لهم مغفرة irú àwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé táìmù tó wà ní tó máa ń na dáadáa làwọn máa ń fi rọ̀ àforíjì ọmọ ẹ̀jẹ̀ ṣe wọn. tó bá lè jẹ́ pé àyàlà tí ò sí ni tó bá lè kíni tó bá lè ṣe sùúrù làwọn máa fi rọ̀ àforíjì ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ kò wá ní ma bẹ́ẹ̀ láyé wà á jìrú àti ẹ̀san kan tó tóbi ó lo kẹ̀bí fún kí ni o ájírù torí pé ájírù sọ̀gírù lọ́dọ̀ ọlọ́run gan bó la ṣe fẹ́ kọ́ntífáì rẹ̀ ájírù sọ̀gírù ẹ̀ lè rí mo ti bẹ lọ́dọ̀ ọba dẹ́dà kì í khazainu Allahi mamlu'atun la yanfa pẹ́pẹ́ rọ ọlọ́run ọba ó ṣe kí ni ó tóbi kọjá ká pé ọlọ́run wá fún mi lórí kékeré wọn ní abisọlọdọ Ọlọ́run ara mọ́tò kékeré kan àwọn náà kọ́lé ojúlé mélòó kan oore kọ́lọ̀ ṣe fún mi ṣe kíni o ní kéré rẹ wọn lá alhamdulilayi Ọlọ́run ṣe kíni Ọlọ́run ṣòro fún wa o ẹ bá wa dúpẹ́ o so ìyẹn ni pé oore tó wà lọ́dọ̀ Ọlọ́run kò sóore kékeré nù ẹ̀ Ọlọ́run ni àwọn tó bá lè ṣe yẹn á jìrún kẹ̀bí ìyẹn ni pé ẹ̀san tá a sọ láyé ẹ̀san ẹ̀ kéré tó bá dálẹ̀ kí a mọ̀ ọlọ́wọ́ àlẹ́ kíni o àjìrún kẹ̀bí ẹ̀sán tó lé kíni tó tóbi lọ́pọ̀ ìgbà tá a bá fẹ́ gba nǹkan ọba dẹ́dà ẹ́ a fẹ́ gba nǹkan ọlọ́run tó dá wa kí lẹ́rù kó yàgbá àwọn ọkọ̀ dáná ká tì síwájú rẹ̀ àwọn náà ó tì síwájú tá a bá rí tó tóbi lọ́dọ̀ wa. لن تنالوا البر حتى تنفقوا nínú àwọn kan tó bá tóbi lọ́dọ̀ wa ló yẹ káwọn náà prepare láti ṣe kíni láti fún ọlọ́ọ̀bá dẹ́dà èèyàn fẹ́ fún yẹn lówó bàbá wa ọba olùkọ̀tún i'm happy to quote in. téèyàn bá ṣe dáadáa ẹ sọ pé ó ṣe kíni ẹ ló ṣe dáadáa àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí fún wa wọ́n ní àwọn kan pàṣẹ ó dijú àlùkìyàmù tó ti yẹ ó ní kí ni israẹli kìá pálí kìá ti dé one thousand dé wọn náà ní kó máa lọ kó ń dúró lẹ́gbẹ̀ẹ́ kan five hundred dé wọn ní kó ní kí ni o kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan fifty naira àbí nǹkan kan wọn ní kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan five hundred kó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn náà pààkì àwọn owó láńlá nígbà tí twenty naira ten naira fifty naira dé wọn èyàn ṣe kí ni èyàn máa wọlé la kí ló dé àwọn ará tóbi jù wọn lọ ẹ máa wà lẹ́sẹ̀ náà lọ́nà àwa tóbi jù wọn lọ́nà ẹ tóbi lóòótọ́ ẹ sínú ẹni tó máa ń ná láyé. wọ́n yìí ní mọ́sálásí àìrí níbẹ̀. wọ́n one thousand ilé olórin láti wọ́n á rí. mo wá ronú pé wàláì bàbá wọn bá ní wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ àwọn àṣì àwọn aṣáájú kan wà tán ní wọ́n ronú gan. bàbá olùkọ̀tún bá sàlékún dáwọ́lá àwọn ọlọ́run sàlékún tó sọ̀rọ̀ fún ẹ̀ lẹ́kọ̀ọ́ alára ẹ̀jẹ̀ wọ́n fi lù. Ah, mùsùlùmí ló ń sọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ ìmọ̀ pé tẹ́yà bá fẹ́ fún yàn lówó yóò máa fọwọ́ tì í sẹ́yìn lára yóò fọwọ́ tì í sẹ́yìn àlàáfíà tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ba tóbi jù bẹ́ẹ̀ lọ lójú sọ pé lẹ́tà náà ló lè bẹ́ẹ̀ rà. lẹ́tà náà ló lè bẹ́ẹ̀ rà hátà tó fi tó ní máa tó ní kú. ó lẹ́ẹ̀lẹ́ rí. fi tó ní kọ́ìrì ló fa iná lọ́ọ́ ní àyè. ó lẹ́ẹ̀lẹ́ rí dáadáa gbà tẹ́yìn náà ó fi máa nánú tẹ̀ fẹ́. mo fẹ́ gbẹ́gí mi n tẹ́ nífẹ̀ẹ́ sí yẹn ẹ̀yin náà nù ẹnu ẹ̀ pé mo láìkí five hundred bàbá àwọn náà ṣe kí ni o á yàn five hundred á two hundred ṣókíyé ó láwọn ẹ̀ ti rò pé abẹ́ ṣe sàárà ẹ̀dá kan àfàbọ̀ láti lè ṣe sàárà fún náà alẹ́ kó lọ́wọ́ ìdarí náà náà mo ti sẹ́ ìdí ẹ̀rẹ́ ló ló sẹ́ ó dẹ̀ láti bára tí wọ́n pọ̀ alu tabara hàdá mílẹ̀ lẹ́rù sáàkà yẹn náà sinú dáadáa tẹ́ ẹ̀ náà sì síwájú ọba dẹ́dà tó bá bá lọ ọlọ́ọ̀bá dá ọlọ́ọ̀ kan ẹ fún ní dédé kí ni o ṣúgà ti tẹ́ ní ràtó àrùn. ajuru kí ló tó tó fi lò ní àwọn afáàní kí ló tó lọ́n fi lò ajuru kẹ̀dí lé lẹ́ anáwó sọ́dà òfin lá torí pé mo tó tóbi jùlọ sẹ́yìn ayé wa kí ni sùúrù. sùúrù nìkan ni o sì ní tí wọ́n fi kọ́ńtífà rẹ̀ àti gani bẹ́tà ẹ asọ́wò wáyé la asọ́wò wọ́sọ́wò ó bù kàn ábàlà náà tẹ̀ ṣá àlá méjèèjì ni ó ní ìnáma ìwà fà sọ ìrù náà. ìnáma ìwà fà sọ ìrù náà jọrọ fún ó láwọn tásán lẹ́sàn àwọn oníṣòwò tí ò lálà nípa rẹ̀ ó ní kúlù amẹ́lẹ́bìnrin àyẹ̀dàbẹ̀lẹ́wò ìlà fàyínà wùlì èmi ni mo ní kíni mo là rẹ̀ wà á nà ájìlì mi èmi sì ní sàn kò wá sọ pé kíni irú ẹ̀ sàn wọlé àti kẹta dábàá náà ti ṣọ́ àlọ́ náà ájìrú. wàlàhùn ájìrú làwọn máa fi rọ́tò mi. كبير فلعلك نعم. تارك بعض ما يوحى إليك وضائق به صدرك وضائق به صدرك أن يكون مولاك ọlọ́run bá dẹ́dà ó fẹ́ sàlàyé ibi tí rámà nẹ́bi tóbi dé sallallahu ibi tí kẹrẹ àtàánú rẹ̀ tó ti tó tóbi dé lára wa ìyẹn ni pé ànábì ó ń fi wọ́ọ̀rì wa látara bẹ́ẹ̀ nígbà míì a máa rò ó rò wípé ah, àwọn èyí sì ó gbà yìí bóòlù ọ̀rọ̀ sì já ẹlẹ́ẹ̀kejì tó bá tẹlifíṣàn yóò rí àbí kí n yẹ kí n ilẹ̀ díẹ̀ bóyá kó fi lè rọ̀ mọ́ lọ́rùn kí wọ́n lè lékiri kí wọ́n fi lè gbà. látara ráàmà tọ́lọ̀ ń dámà nẹ́bí ọmọ ó ní làkọ́díjà àkùnrọ̀sùn. làkọ́díjà عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوه حسبي الله لا ní méjì méje rẹ̀ lójúmọ́ tí máa ń bẹ lórí ìbànújẹ́ kan ló ń kakó fún àsìkí ọmọ láìlá ìlà àlẹ́ ìtawà kálí wọ́wọ́ ẹ̀yìn mi lórí ìbànújẹ́ kan ló ń fún so ìbáyà fẹ́ ká gbàgbé so ó yẹ bá a ṣe ní ìmọ̀ ká ṣe ní ká ṣe ní torí pé èèyàn ni wá bọ́lá ti lọ́mẹ̀ lọ́pọ̀ ọgbà wọ́n máa fẹ́ fitimáìsì ń ṣe látara wípé tó bá dé lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ kò yẹ kí sẹ́mi ayé ìwò orí báyìí náà so ó yẹ kọ́ ní àwọn special things bí àwọn ń tọ́rọ ìjà bí yòròyòrò ayé kí màlẹ́kọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún màlẹ́kọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀kejì kọ́ máa gbé lé tó tóbi tó tóbi torí táwọn èèyàn máa ń fi yòròyòrò ayé wọ́n máa fi quantify ìjẹni ọlọ́run ọlá ayé àwọn ẹmọ́ ṣe kí ni o ajẹ́ kí wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà ti pẹ́ pé wọ́n máa ń fi ọlá ayé wọ́n máa fi kọtí báyìí kí ni o ìjẹni ọlọ́run òun lọ́lọ́run wá bò lómi tútù sẹ́ni rẹ̀ má dára ẹ̀ láàmú fàlà àìlà kàtà yìí. fàlà àìlà kàtà yìí fún bá ọ̀rọ̀ ayélujára ilẹ̀ yìí. àyíká àmà mọ́mà lọ rò pé ọ́ọ̀fì lẹ́lẹ̀ apá kan tí wọ́n ṣe kí ni o òun ti máa yọ ààyè rẹ̀ ìfúntàwọ̀ ọlọ́run sọ fún ẹ iṣẹ́ tá a rẹ̀ torí pé kí ni o. wọ́n tọ́ ikùn wàlọ́ ikùn bí ìsọdùn torí pé àyà rẹ fún pépé tọ́mọ́lá èèyàn fún pépé kì í ṣe báyẹ̀ fún pépé ìtumọ̀ ẹni pé inú rẹ̀ ń bàjẹ́ fọlá alákàbá ìhùn. fọlá alákàbá ìhùn náà sọ́jà àmàrí ìlànà ìhùnmínú bí hàdán hàdíìsì rásàfà. láyé wọ́n ní wàlọ́kọ́ nínú àlámà ànákàyà yìí kò sọ́dún kàmí mẹ́rẹ̀ẹ́kù ó láti mọ̀ pé inú rẹ̀ ń bàjẹ́ ọkàn rẹ̀ ń bàjẹ́ pẹ̀lú tí wọ́n ti kí wọ́n sọ fún ẹ má banújẹ́ lórí wọn tàbí tàbí mọ̀ lórí títí ẹ oṣù ọlọ́run ìyẹn ń gbé látara oṣù ọlọ́run gbogbo àwọn tó bá gbé dáwà tàwíìdì lọ́wọ́ àti dáwà tún ẹ rìsáàlà tòlù àǹbíyà irú wọn náà wọn ni máa fara kí n kàtó jọ bẹ́ẹ̀ káàdá wọn wulẹ̀ máa wò bẹ́ẹ̀ o pé kí n ṣe ẹni tí ò ni ti ń torí pé torí tí wọ́n sọ sànàbí ìjọ yẹn ló jẹ́ kí inú rẹ̀ máa bàjẹ́ ó ń bà á lẹ́mìí jẹ́ náà ọ̀rọ̀ wa lára. àyìnyàwó lọ́wọ́lá ń bínú àlẹ́ ìyànzún àwùjá àmàhùn mẹ́lẹ́k. àyìnyàkúlù kí wọ́n á sọ pé láwùlá ń ilé yìí mẹ́lẹ́k. ó yẹ kí ń ilé yìí kànzù ó yẹ kí pẹpẹ ọ̀rọ̀ ìyẹn ní pé kò yẹ. kó jẹ́ pé yóò máa bá wa ra ń jẹ yóò máa bá wa tajà òun náà sọ fún sọ́ọ̀tì lè sọ́ra ẹ̀ máa lè ààbà ìwọ̀ sùn ìyá òun tọ́ àárín. ويمشي في الأسواق لولا أرسل عليه ملك أو جاء معه ما بأثر الرسول يأكل الطعام ويمشي في الأسواق ẹ awa lawo alawo la anzala ilayhi malakun fayakuna ma'ahu nadira aw yulqa ilayhi kanzun aw takuna lahu jannatun yakulu minha wa qala adh-dhalimuna in tad'una illa rajulan masrura ìyẹn ni pé wọ́n padà máa sọ wípé kí ni ó ṣe wọ́n jẹun. wọ̀yẹ́bùsì ìlà sọ́wáì ọjà tá lòun náà bá wa ná. náà máa ń fi láìlẹ́ yìí máa ó mọ̀ ní iṣẹ́ wá láti sánmà kò ní ìdìbò ṣiṣẹ́ ó yẹ kí pẹpẹ oúnjẹ tí ẹ wọn ní kí ni ó wá láti sánmà ẹ̀. àwùjá àwọn àbí kí ṣe kí ni ó sọ̀kalẹ̀ pẹ̀lú rẹ̀ náà wọ̀yẹ̀kùn nàbí nìkan àbẹ́jì ويوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين وقالوا حجرا محجورا ìjọ tó mọ̀ ní ẹbá sì ní màláíkà kò sí dùnú fún ẹlẹ́sìn ìjọ wọn wọn ò lè withstand ẹ̀ pé wọ́n fẹ́ ṣe kí ni abẹ́ nípa ẹ̀ wọ́n tí wọ́n rò pẹ̀lú oṣù ọlọ́ni pé ó sì ń lo ó sì ń lo sẹ̀mí àdíyà ìyẹn ni pé ìsẹ̀mí bí ordinary ó yẹ kí láìpẹ́ ò special náà tó lẹ́gbẹ̀rẹ̀ òde kìíní kó special bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ òde special yóò jẹ yóò mú torí pé wọ́n ṣe ní special abala bíi wa kó fi lè rọ̀ wá lọ́rùn láti lè mú lè tẹ̀ ẹ ti gẹ̀tẹ̀ kọ́ńtà bá dẹ̀bi kan lọ sí wa kó dé kí ni o kì í jẹun kì í dé kí ni kì í mu kì í dé kí ni kì í sùn wàhálà òde àwọn ramadana wa yóò kàn dé kí yóò kàn bẹ̀rẹ̀ láti fẹ́ sinmi táàtì yorùbá ní sínú bóyá o ṣe rọrùn fún wa láti rí kọ́ rẹ̀. kó má tajà ma ó fà ma ó fọ so yẹn pé ìjábára rẹ̀ tọ́nu ma bùkátà yóò jẹ́ olè rọ̀wá lọ́rùn pé ah, abara lòun náà àsẹ́mi ń náà wọ́n kàn ní ó olórí ó so ìmúmára yẹn á lè máa yóò lè rọ̀wá lọ́rùn láti lè kọ́ṣe rẹ, tó bá jẹ́ kí màláìka ní bá a ṣe ń sọ kó má jẹ kó má kó má tajà so tiẹ̀ yóò ní wá lára gan ọlọ́mọ fara ni àwọn èèyàn mẹ́rin pé ìkẹ́ lọ́lọ́run sọ ànábì wa Muhammad ṣe fún wa ó jẹ́ agbára bíi tiwa tó yẹ àwọn sọ sábà lórí eré ayé níjọ́ tí ọ̀kan náà sáré ó kí nábìlà pẹ̀lú iṣẹ́ ọlọ́run nábìlà kí nábìlà òru wọ́n kà dídọ́ rìn pàdé ló bá kí nábìlà òru pẹ̀lú iṣẹ́ ọlọ́run bàbáda Rasulullah sallallahu alaihi wasallam bàbá kẹrẹ àti sọ̀rọ̀ tẹ̀lifàtì á ọ̀yẹ́fà sọ̀rọ̀ tẹ̀lifàtì á alábìkẹ́ bẹ̀rẹ̀ kí ni o kọ̀ bẹ̀rẹ̀ sọ́sọ́ ìgbà kọ́ra mi gàgàgàgàgàgàgàgà ẹni máa yọ ọdún máa yọ ọsẹ nínú tàràwí yẹn bẹ́ẹ̀ bàbá yẹn ó ṣe kí ni o O o ó látẹ̀mára wọ́n látẹ̀mára jù wá lọ ló bìlà bíbà pé ọlọ́run sẹ̀lẹ̀ àwọn ẹ̀kan pẹ̀lú ẹ̀ alábìkẹ́ bẹ̀rẹ̀ máa kọ́ra olóhùn dúró ah yes O gbé alẹ́ mọ̀lá o ó lóhùn dúró ó ní òkè ìgbò bá ní mọ̀lá náà ó ṣe kí ni ó rùkú ó lẹ́mìnà bá rùkú ó ní rùkú rẹ̀ méjèèjì àjì súrà tó kà á ah! olúborí sókè ó lẹ́mìnà gbórí sókè mú mánéjì ẹ̀ ó nígbà tí ó forí kalẹ̀ báyìí ó ní ìforí kalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe dé ló ń mọ̀rọ̀ pé ó làtọ́ wọn ti gbẹ̀mí eléyìí ah! ó ṣẹ́mà máa dàrí máa kí ni o pẹ̀lú bẹ́ẹ̀ tó jẹ́ pé ó kàn kírun náà fúlàní o tó bá jẹ́ màlẹ́kà ní nǹkan tó bẹ̀rẹ̀ sí bisimilá tó bá lóò ka ìdajì kúránì. so ìyẹn ni pé mo ti wọ́n rò yẹn kò lè rí bẹ́ẹ̀ ìyẹn ni pé a fẹ́ kó ní special things kó máa rajà tiẹ̀ ká máa fún lóúnjẹ tiẹ̀ kó máa ṣe bá àwọn sàhábà ridwanullahi alayhim lamma aradu an yatahassa bi rasulillahi fi ba'di khususiyatihi naba'u wa àzọ́rọ̀ ọmọ àràbàlì nígbà tí wọ́n fẹ́ kọ́ṣù ń ṣe ọlọ́run nípa àwọn specifications ọlọ́run fún òun bá sọ fún ọ pé ẹ má ṣe kí ni ẹ má ṣe é ànábì gbáwọ̀ ẹjọ́ kan àwọn kàkàwà ó gbáwọ̀ ọjọ́ kan òṣínú ìjọ́ kejì òṣínú àwọn sàbẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ìjọ́ kẹta àwọn sàbẹ̀ ṣe kí ni wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ à ó ní mò ń páyà lé lórí o ká má ṣe kí ni tẹ́ ẹ̀ bá jáwẹ̀ àbí tẹ́ ẹ̀ sínú mò ń ẹ eh, ana abitu inda rabbi fi ma nana hadith mo ma ń sùn lọ́dọ̀ ọlọ́run ọba mi abitu nìkẹ́ mu ni wàrà sikii mi mo máa ń ẹni kẹ́tì ń bá sùn ọlọ́run ọba mi máa ń fún mi jẹ ó máa ń gbé ó máa ń fún mi mu tí ò lè ṣẹlẹ̀ sẹ́yìn. sẹ́mi àwọn ibi tá a bá ti lè kọ́sẹ̀ rẹ̀ ọ̀làwọ̀ ẹ̀kọ́ máa ń fẹ́ àdáni ń ṣe bákan ibi tá a ti lè kọ́sẹ̀ ó máa sọ fún pé lè ibi báyìí ibi tí o bá ti sọ̀rọ̀ ti mọ̀ pé tó wọn pé ẹ lè ṣe kí ẹ lè yẹn a tí ń pa láyà lórí àyà yìí wípé ó ń bà nínú jẹ́ pé wọ́n wá yọ̀ pé òpin dání ìtẹ̀kẹ́bí wọn ìlà ọ̀dùnlá màṣúwà onídẹ́lẹ̀ ń bá ṣe ẹni tí ò máa ti ń sọ tó bá yẹ kó bá máa ti ń sọ ni pẹ́pẹ́ ọ̀rọ̀ ó yẹ kó dúdú ẹ̀ àwọn ọmọ fẹ́ fi òsì àìní ọmọ fẹ́ fi ròyìn wàlẹ́ kà rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tọ́ lọ́rọ̀ tó tó ń jíṣẹ́ ọlọ́run jẹ́ àwọn dúnìyà ha ayé wá pẹ̀lú ìjánu rẹ̀ báyìí ó wá bá nẹ́bí ànábì ni má rí ìwà lè dúnìyà kí ló kàn ní àti kíni àtàyè kí ni ó yọ sí sotie torí wípé ó ń bẹnu àwọn sotie táwọn tó bá mú òkúta lọ́wọ́ ẹ̀ ó bá lè kí ó fẹ́ lè di kóòlù sẹ́ẹ̀mà ni ẹni tó lẹ́kọ̀ọ́ sàbẹ̀ rẹ̀ gbẹ̀ngbẹ̀ omi ṣe kí ni o gbẹ̀ngbẹ̀ wọn lójú ogun kan wọ́n dẹ̀ ń wó mi ó ní ta ló lómi àmúkù bẹ́ẹ̀ adarí rẹ̀ ló ti ká èmi lómi kan tó sẹ́kù nù kùndú báyìí ó ní ẹgbẹ́ wa fọwọ́dọ̀ Rasulullah yàdáwó fèrè fìhìnà ó dà tí ọmọ kàrẹ̀ wọnú rẹ̀ báyìí wàsákọ̀ọ̀lọ̀ gbogbo ìjọ́ mọ́mi bá yó ó ní sọ́sùkù ìyẹn ni pé owó yẹn kọ́ ni wàhálà rẹ̀ torí pé kì í ṣe torí owó ni wọ́n ṣe kí ni wọ́n ti gbé yìí àmúkọ́ wa tí ò bá jẹ́ni tó lọ́rọ̀ ni ìyá ò bá tààjìrù àwọn àmìlì tààjìrà tààtà ayédè Khadija bint Khuwaylid radiyallahu anha ìjọba náà níjọ́ kan ní òṣìṣẹ́ yàwá Khadija tí wọ́n lọ bó tí wọ́n lọ ṣáà wọ́n ti dání wọ́n á ti mè sára sẹ́mi gbígbé ń dán gbàtí rí sàlàdé ó fún àwọn ó fún ìyàwó àkọ́díjà ní òun pé ah mo ti ń bá yàn rìnrìn àjò kì ṣe ní ìtara bí torí pé bàtà bọ́ọ̀n ata ara ibi tá a tà tá a rà dé tí a bá ní pẹpẹ ìgbà tá a fi bọ́jà lọ́pàá fẹ́ tà wọ́n rà á rọ́jùlù kẹ̀sí olùbáraka àlùbáraka rẹ̀ kí ni ó pọ̀ kò gbọ́wọ́lé nǹkan kan báyìí kí ìyẹn wọ́n yé ìbùkún ọ̀sẹ̀ kí ni ó yóò débẹ̀ ni. so kima ne yau ya shi aw takuna lahu aw jaa ma'ahu malaka abin ki malaika su kine kuwa ba na. innama innama anta nabiyyu madawa lohu e to an ya madawa lohu anta nabiyyu onu kilo ni e wona le ri je o se o si le mari so nya o de gbodo ko àléébù bá ìjànàbí rẹ̀ gánà mínàlá àbíyá mùlúùkì wà àgìyá ó ń bẹ náà àwọn àdájọ́ ọ̀nà kí ni ó tọ́jọ́ lọ́la kàmájá fi ìbàdàn àtà wípé wọ́n bí ó ń ṣe ọlọ́run jìbìrì lù bí àtúrí ìdù àǹtẹ̀kù nànàbí yàmùnálàkà ṣé ọ̀fẹ́ káṣí wọn ní kí ọba tọ́tù ní kí ni ànábì gẹ́gẹ́ bí nàbí ilẹ̀ Suleiman. onila onífẹ́ ẹ̀fọ́ láńlẹ̀ ẹ̀fọ́ ọmọ ìyá mi Suleiman ihe ìyẹn ní fi ọlá yẹn kọ́ ni wàhálà ìyẹn ní ọlá o ọlá yóò gbọdọ̀ kó wà lábá wa láti lè òdodo o lẹ́nu àwọn ẹni ọlọ́run tó máa wa ń lọ. ata ni pé kó tí ó tí ó tẹ̀lé àti gbogbo táwọn والله على كل شيء وكيل والله على كل شيء وكيل gbogbo ntọ́rí tí wọ́n bẹ̀rẹ̀ ní pátápátá ìkápá rẹ̀ ọwọ́ bàtà lọ́wọ́ ọwọ́ àlọ́ wákìlì alákùn lè ṣe ọlọ́run ní mójútó ìyẹn ní kí ó lè ṣe bẹ́ẹ̀ fún ẹ. àmì ẹ̀fọ́ olóòlà tẹ̀rọ olùkàtó bí aṣèré tí wọ́n ní ní mú tẹ̀rọ yá ti wọ́n ní àwọn ọmọ ìṣẹ̀gbọ́n tó ń من دون الله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم يقولون افترى ẹnu tó gbogbo ká ló máa ń dún yẹn jù dábàá lọ́dọ̀dọ̀ èèyàn wọ́n tó máa ń dùn jù kí wọ́n ṣe kí ni o kí wọ́n pè lóko rọ̀. so àwọn ọmọ rẹ̀ kí ni wọ́n kó bàtà jẹ́ oṣù ọlọ́run kí ni ń bẹ̀rẹ̀ nu jẹ́ tọkàn rẹ̀ wá fún pépé bẹ̀kì tí dùn ní pé wọ́n pè lóko rọ̀ ẹ̀rí nígbà tí wọ́n sọ yẹn sà tí ò tó wọn kí ni wọ́n tún sọ ábíyẹ̀kù lù nà sàmọ́ wọn ni ẹ má dà lóhùn sẹ́rí tí ń kà fún yẹn ó lọ ọrọ́ fún rẹ̀ a ṣe ní ya yà ni. ó rọ fún rẹ̀ ni èèyàn kan òwò kan náà ń dírísẹ́tì kù ó wá kọ́ tàbí pé ó jòkó ló wá rò ó rò kọ́ ní ìfúsàrà òun ni kí wọn dàda parọ́ mọ́lọ̀ alukóhánì wọn ni à ó lè sẹ́lẹ̀yìn lágbára rẹ̀ sọ pé ó ṣe kí ni ó rọ fún rẹ̀ kò sí wàhálà sọ pé. olùfà tómi aṣèrè tí wọn rí ní. ọ ní kò sí wàhálà ọ ní síbẹ̀ lẹ́nu mo rọ ohun eléyìí àbí one hundred and kilo ayà sura tó wà hundred fourteen ẹ má mú fourteen wá o ẹ kàn mọ́ wúlùfà àtùbí àṣírí suwari mùsàrọ̀ yá ẹ lọ ten chapter lásán ẹ ten chapter lásán ẹ má mú gbogbo ẹ wá o ẹ kàn mú sura mẹ́wàá kó làkó lè tó kéré jù nù ẹ ètò lè kí ni ètò kéré ni ẹ mú ẹjọ jẹ sura mẹ́wàá mẹ́wàá ẹ wá mú wa. شغالة هي تتحدى الله سبحانه وتعالى فصحاء العرب أن يأتوا بعشر سور من القرآن ọlọ́run pè wọ́n níjà ó challenge wọn ẹnu wá ọmọ mi sọ challenge lárúbáwá gan lélẹ́ kébé nínú amẹ́ríkà ìyá kan wà lóun fẹ́ ti orin táwọn fẹ́ ṣe báyìí ọgọ́rùn-ún ẹsẹ̀ orin wọn a máa sọ fa bàbá wọn ogún lọ́nà táwọn fẹ́ ṣe báyìí pé èmi lọ máa bu déédéé lórí bàbá mi àjàdí ni bàbá bàbá mi ilé ńlá ni wọ́n ti bí wọn kíní kan ní bàbá yóò wá máa kà á bàbá rẹ̀ fifteen táwọn fẹ́ ṣe báyìí níbi tí láàkẹ́ yẹn ti kí ni tó jiná dé àti ibi tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ dé ọ̀kan ni wọ́n ti sọ̀rọ̀ rí ẹ̀kejì wọn dára hàn ọlọ́run máa ma sẹ̀sà èdè yẹn subhanahu wa ta'ala láti kọjá yín pé risalatul khatima last message to the mankind on the heart kọjá pé lágbáwá ni wọ́n ṣe kíni o ní o pè wá torí pé òun ló lè comprehend the message rẹ kò sí èdè yẹn bẹ́sẹ̀ wá jiná tó kò sí sọ̀rọ̀ sọ̀rọ̀ lágbáwá yìí ni a máa sọ ọlọ́ba sàrà báwa lẹ́sọ̀ọ́ lórí à ń gbọ́ dáadáa tiẹ̀ wọ́n sì máa lù bí àtàgbàdé rẹ̀ èdè lábáwá tábàlẹ́yìn kan mọ ọ̀rọ̀ sọ ó ń gbé èdè ó lè sọ̀rọ̀ bíi ti lábáwá tán tọ́mọdé kéèyàn wá sọ̀rọ̀ lágbàáyé tọ́mọ lárúbáwá bá kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ kó ọ̀rọ̀ yìí padà ẹ̀ kó kó lẹ́yìn sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀. Nígbà tọ́lọ́ wọ aṣáánu wa, ó wá fi Al-Qur'an, ó wá fi kó ọ̀sọ́ bá kí ni èdè yẹn. Máa bọ́sẹ̀ jiná tó ní ọ̀rọ̀ sísọ yẹn, máa dhalika la ya'tuna bi mislihi wàláwò káàmà báàbò ó sọ fún sọlọ láyé mi ó ní àkọ́kọ́ pè fún wa ó ní kúl làyín ìsìlámà àti ìjìnlẹ̀ èso wàlìjìnlẹ̀ aláàlàyé tó bèbí ní àdàlù first challenge ni o first ni o first challenge ni tó bá jẹ́ pé wọn bá gbà ọ ní àlùjọ̀nú àtẹ̀yìn kí wọ́n kó jọ kí wọ́n mú kiri complete Quran tó bá lè mú wá ló kẹ́kí ni ó lè fa àtú. ó tún wá parọ́ ẹ̀ lè mú wá bí ó dà ẹ mú ó tún fún wọn ní options aṣọra suwari ẹ mú bẹ́ẹ̀ wá nígbà tí wọ́n lè ṣe yẹn ó ní kí ni fàìkúntà fi ṣàkíyè mẹ́mà zanna àlà àbìlínà fàtúbi sùfúrà jẹ́. tí wọ́n bá lè mú mẹ́wàá wá ọ ní mú kan wá ọ̀yà <laughs> èèyàn tó kí ì mú kan rí fi asr Khalid bin Walid náà sàbí oúnjẹ ọlọ́run ni ó tó gbàgbé ìjà ànábì fi ní náà ànábì nù òkè kí á ọjà rí fún kàkà

ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn ń mọra wọn gan pé àtọ́rẹ́ wọn bá ti bẹ̀rẹ̀ sí ń gbọ́wọ́ rúgbó máa fi ṣe é ṣe o. ìmú mi wá tọ́ba tiẹ̀ wá ta gbogbo ilẹ̀ kò ní jẹ́ létí ibi táwa ṣe kiri tá n bẹ̀ ní. ìyẹn ni pé wọn ò rí mú wá lánàá fàyínlám tàfàlù fàyínlám tàfàlù fìlmáàdì wọn ò lè mú wa ẹ fìlìmọ́lì wọn mú wa lánàá wàlá tẹ̀fà ẹnu fìlìmù sábà tálíkì amòlídé wọn ni wúrọ ẹ wa. bẹ́ẹ̀ bá tún wà mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ni sọ́ọ́tù bá fara kaba ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run pàtàkùn náà ẹ páyà náà tẹ́ bá ti lè sọ pàǹdàmì ló ṣe kí ni ló fún ẹ láyé nínú akílówí fún wa. قل فاتوا بعشر سور مثله مفتريات من وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. ọlọ́run bá dáadáa máa fún wa ní options gan. ó ní fẹ́ẹ̀lì mọ́sítà báàtì. ó ní fẹ́ẹ̀lì mọ́sítà báàtì mi dùn nílá ẹ má yóò dẹ́gbẹ́ yìí nìkan ní ẹ dà kíní yẹn wò ó fàdúkù mustapha tún ní ìlú nílá àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ń pè pẹ̀lú ọmọ yẹn ẹ ti àwọn náà mara ẹ̀kúntún sọ̀rọ̀ tó bá jẹ́ pé òótọ́ lẹ̀ bá ń sọ wípé ó ń mi tó bá jẹ́ òótọ́ ni kí ni bá ń sọ náà. فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن lẹ́kùn àwọn bẹ́ẹ̀ pè é àwọn bẹ́ẹ̀ kí àwọn kàtẹ́ ń pè yẹn bá ti pè ti yín lóhùn látara pé kẹ́fìlẹ̀ horú kùránì yẹn bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí wọn pè tó bá jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ni ẹ̀yin pé ọlọ́run tí kò sí kí kò ràn yín lọ́wọ́ lórí pé ònzílà ó wà kí kàtàkùn àni máa fi lo ònzílà bí máa ná nùzúlù ṣẹ́yìn mínà làálà kílà làálà ìyẹn ni pé ọlọ́run ń sọ kalẹ̀ láti wo ibi tó ga ní ti wá mẹ́láwé ìmàfó ìlà bẹ́ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀zà wọ́mìnà ọ̀nẹ́ nùzílù àjìrìrì àlà hasabi wàkọ́ẹ̀ ọlọ́run sọ láti kí ni lọ́ọ̀ ó bọ́ láti wo bẹ́ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀zà láti ibẹ̀ ní jìbìlù ṣe kíni ló ti wọn mọ wá lódìdí bó ṣe bùkátà rẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ bá ti pè é tí wọn dá yín lò ẹ lọ mọ̀ pé lèyìn tí ń sọ fún yẹn ó ń zilá lèyìn rẹ̀ lá kì í ṣe ìmọ̀ rẹ̀ o ìmọ̀ tàbí ìmọ̀ Allah subhanahu wa ta'ala na'am. wà á ń ìlà ìlà wò. ó ti wọ́n bá kẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀rù rẹ̀ ni pé kẹ́wàá mọ̀ wípé ẹni tó sọ̀ kalẹ̀ yẹn o. لا معبود مع الله لا معبود بحق kò sẹ́ni ka wáyé ká jọ́sìn fún lódodo ẹni ó sọ̀rọ̀ yẹn wáyé ẹni tó yẹ kí wọ́n máa sìn ó dání ní Allah subhanahu wa ta'ala. fàálà antum muslimun. fàálà antum muslimun. àwọn yẹn lọ́dọ̀ àbáwọ̀ ọlọ́dẹ wọn pẹ́ kì í ṣe ìsìnfàmù ń béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ ti wá ẹ wọn ní màá náà rà ní wípé amúlù ẹ yà tètè gbà ẹ ṣe islam ìsìnbámu yẹn kì í ṣe kí ni lisuwan kì í ṣe pé fi wọn fa mùsùlùmù ìgbà tùsùlùm ẹ gbà ọmọ torí bẹ́ẹ̀ rí wẹ̀ òun ni yẹn bá ronú dáadáa àwọn tí gba islam ní europe lẹ́nu níbo ní europe wọ́n wá rí àwọn èèmọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó mọ ìyàwó alẹ́mu wípé ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀‐èdè bóyá ti àwọn òsì pẹlẹbẹ àtàwọn àgbélé ọ̀rọ̀ òsì yẹn kì í jẹ́ kéèyàn láì meditate láti lè ronú nípa kí ni ó pa ọ̀rọ̀ náà ẹnu Ramadan ta tó wà yìí tó yẹ kí tún lè láǹfààní láti lè ronú dẹ̀ kó kà jòkó sọtí ó kà bí sí pé áyà ìlú fẹ́ ronú tó máa ń dàbí kọ́lù ń ṣàánú wọn jù wá lọ kò sàdédé ìyẹn ní pé wọn ń rọ̀ ṣara wọn wọn máa ń fásitì lẹ́lẹ̀ fọ́rọ̀ ọlọ́ọ̀bà dẹ́dà wọn láwọn èyí gbà lẹ́nu oṣù ọlọ́ọ̀kọ́dá kí ni àyà kan àyà kan yẹn àwọn ò tọ̀ àwọn ò ha àwọn àfi ṣiṣẹ́ káwọn tó lọ gbà mí ìyẹn ni pé àṣẹ tó bá wà nù àwọn olùgbà ṣe kí ni àwọn lọ ṣiṣẹ́ àwọn wà lọ gbà mí torí pé kùránù tó kó sínú pọ̀ gan Kùránì tó lé kíni n tó kó sínú pọ̀ náà àfa kan ní innamal Kùránì bi tis'ati a'rufin sa'unbikaha bi bayti shakrin ghayri malalin halalun wa haramun wa munkamun wa mutashabihun wa munkamun wa mutashabihun wa nadhirun wa bashirun wa qissatun wa 'izzatun wa mathal. ìyẹn ni pé nǹkan odidi mẹ́sàn-án ní bẹ́ẹ̀ nù rẹ̀ àwọn yóò máa kọjá lọ báyìí wọn ò ní rí àláàyè tọ́kẹ́tọ̀ àrà kátó wọn sọ pé mohin kẹmún àwọn àyà tí ń dájọ́ wọn ní wà mú tàṣà bí n àtàwọn àyà wo tó ti kíni tó jọra wọn nàbíyìr gbọmọlọ́n ti ń kí wọn lọ bashir gbóni ti ń fún wa ní ròdùnú wọ́kíṣ tọ̀tún àwọn ìtà tó ń bẹ́ẹ̀ tọ́lọ̀ ń sikini tó sọ wàáyí zọ̀tún wàá sí ibẹ̀ wà mẹ́sàl àtàwọn òwe àpèjúwe mẹ́sàl mẹ́sàl mẹ́sàl. èyí ẹni pé gbogbo ẹ̀ làwọn sàbí máa ń tọ̀ wọ́n tọ̀ dáńláńlá wípé ṣé èsì bá sẹ́yìn ṣé pé ìlérí ìyàrá káwọn tètè kúrò mẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn mọ̀ wọ́n lè máa káyà tí ń júwe ìyà fún yàn káwọn èèyàn sì máa ní aláàbà aláàbà fàlà tó lọ aláàbà ìyẹn ni pé lé àwọn

ìdákẹ́rẹ́ rẹ̀ ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ yóò jò wíwá yìí meditate yóò lè jó ronú nípa kíni nípa àwọn ayé ọ̀kan kékeré bẹ́ẹ̀rù rẹ̀ wá sí ni àbá kíyèsí àbí kìnìún lọ àbí aláàrin ni àbí àràwà náà. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها نوفي إليهم أعمالهم وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون من كان يريد الحياة الدنيا وزينتها gbogbo ẹni tí máa ń fẹ́ ayé tí máa lè kí ni tó lẹ́pẹ́ gbogbo sẹ́rẹ̀ pátápátá èròǹgbà rẹ̀ kọjá kí n torí ayé wazinataha àti kí ni ọ̀ṣọ́ rẹ̀ gbogbo ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́ọ̀bà dáadáa máa ń lo ọ̀ṣọ́ báyé ó ní kí ni alimẹ́rin wá kí ni wọ́n gbà. sáà sì máa pé ọ̀ṣọ́ máa gbó ọ̀ṣọ́ ọmọdé kí ni ó máa gbó láyé ní sọ́tà lè mọ̀rọ̀ rẹ̀ ó ti sí ìsì rẹ̀. Zùkìlà ní láti mú ṣàwá sí ní láti ní sáà wà ní lọ́wọ́ lọ́wọ́ náà ní ìrìn tọ́ sí ní láti wà sí tọ́. Náà àwa rí i pé. ذلك أنبأ nítorí kí kárí mi àbúyá lórí mọ̀ kánà yìí ìdò àyàtọ̀ dúnyá wà sí mẹ́ta. Lọ́wọ́ fà fi lẹ́yìn àmàlùmọ́. Lọ́wọ́ fi ìlẹ́yìn àmàlùmọ́ fi à. Wọ́n tí wọ́n ti torí ẹ̀ ṣiṣẹ́ yẹn á pé iṣẹ́ wọn fún wọn láyé. Nàá gbogbo ẹni tí bá ti ń ṣiṣẹ́ ń ṣèjọsìn ni o. Ó ń ṣe sọ́dákọ̀, ó ń ṣe dáadáa ó ń kírun àbò ń gbààwẹ̀ nítorí kíni nítorí ẹ̀san ayé ẹ̀jẹ̀ àmọ̀ pẹ̀lú ẹni yẹn kò ní tí kúrò láyé tí wọ́n ti fún lẹ́san rẹ̀ sọtí torí pé ayé lèèyàn máa ti gbẹ̀san kárí mi kò sẹ́sàn fún ní kárí mi lálẹ́ kìámà lóbi mo wá fi ìlẹ́yìn àmẹ́làhùn fi hà níbi tá a ti pé ẹ̀san sẹ́yìn fún wọn níbo láyé ni o. وهم فيها لا يبخسون وهم فيها لا يبخسون wọn ò ní dín wọn lẹ́sàn-án kù ń bí ẹ̀sán yóò ṣèké yóò gbà àmọ́ ìta àgbọ̀dọ̀ ṣiṣẹ́ ayé yóò wọ́ ti ká ṣiṣẹ́ nítorí ẹ̀ kò wọ́ ti kó jẹ́ pé nítorí yóò ṣèké ni o àwọn èèyàn máa ń sá olùgbà ní ìjọba pé táwọn èèyàn bá gbà wẹ tàtàwà wọn ìfẹ́ káwọn èèyàn mọ̀ kó mọ̀ wà nígbà wọn á làbàjá wọn gbà wẹ̀

torí ká máa ń ká nà rí ìdùnnà ájì látà àjálùmá làwọn fi ámá yàṣá wùlí màá nì gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ rẹ̀ nítorí ájílà kí ló tẹ̀lé ájílà ẹ̀sán kíákíá òun là á sì ń pẹ́ ń sìn tó ti yẹ wàláì wákàtí mara àrùn mi múra à wákàtí mélòó bi fún ta ni ó ti àbí wákàtí mara àrùn ó ní kí ń sẹ́yìn oṣù mẹ́ta ní tí ti ń dá rẹ̀ bọ̀ sẹ́mi kí ló dẹ́kẹ́ ṣe fóun ó fẹ́ tí wọ́n mọ̀ ẹ́ kó lè ṣe kárí mi ó wà dẹ́yà máa ní ibi táwọn aṣemọ́lù dìde láyé náà aṣemọ́lù dìde oṣù mẹ́ta ní dá ti sùn ẹ wà ní ta ló rán un sẹ́ iṣẹ́ tí òun lè kíyàn kú sẹ́ lórí ẹ̀ sẹ́yìn wa ti tó ń tá àwọn ṣe kí ni táwọn fi ṣèyàn náà torí pé máa ń ká ẹ̀ lórí ìdùlà ájílà àjẹ́nà làwọn fi amáyẹ̀ṣà nínú ẹ̀rọ yìí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ yẹn náà torí ayé gbogbo wọn náà kọ́ lọ́mọ fún o ọlọ́ọ̀ni ẹni tá a bá tó fẹ́ gbà bẹ́ẹ̀ lásán lẹ́sàn láyé. ليس لهم في الآخرة إلا Ẹni bá ṣiṣẹ́ rẹ̀ nítorí ayé sókè tó bá dá ní subhanallah àwọn òkè àkìló wá sí allah àkìló ṣe tó báyìí tọ́lọ̀ rẹ̀ fi rí bẹ́ẹ̀ lẹ́yìnáwó àmàlà fi dùnìyà rìyà gẹ́gẹ́ bí bàmà àdìsá rẹ̀ bàmà sọ̀sọ́lá ó ní máa máa máa wà fún àáfò alaykum ẹ́ àríyá àṣírkú àṣìbà àṣírkú àṣìbà ó òun náà kí ni o ṣírkùl asùgà ẹbọ kékeré àwọn sàbẹ ọbẹrin náà rẹ pé wọn máa ṣírkùl asùgà èwo náà ń pè lẹbọ kékeré ó ní kí ni o àlùyà ibẹ̀ láti pé káyọ ló ń gbìyànjú náà wàlẹ́ ìsàlà ń fìlà ákẹ́rà ńlá ńlá náà ó ní torí pé tọ́ba dálì kí a mọ ọlọ́run ò kankan yà á bí kí ni torí kí وحبط ما صنعوا فيها وحبط ما صنعوا فيها عباد الله قد قالوا قال نواكب الإسلام كلا كي نواكب الإسلام àti عقيدة التوحيد ó bẹ́ẹ̀ náà wọ́n ṣírí kù kan يحبط العمل ويقلب صاحبه في النار àwọn sẹ́kàn bẹ ẹbọ kan bẹ náà bá ti ṣe yóò bàṣẹ tó ṣe jẹ wọn ò ní gbà yóò wá tó jẹ́ kí wọ́n ẹrú bẹ́ẹ̀ ó ṣe kí ni o yóò rà gbére nínú náà. àwọn kan wà ó ní má bàṣẹ jẹ sọ́ọ̀lì yóò bàṣẹ jẹ àmọ́ ẹni yóò ní ṣe kí ni kò ní dẹgbẹ́ nínú náà ó ní kí ni àríyá táàrí mi lè gbé ìyàwó náà ó làwọn sàbí bàtánà sọlọ́lá sálám tó sọrọ yẹn fún wa wọ́n mọ bẹ́ẹ̀rù lórí ẹ̀ abdulrahman ọba auf rọ́dì aláwa ni wà lọ́kọ́ ọlọ́mọ sàbáyọ ní sí ìyá ò sọ́ọ̀mọ ẹ̀yà ó gbà lọ́jọ́ kan wàhálà wọ́n tó lè àsìkò ó wá dé wọn wá kó nǹkan sínú dé báyìí ṣe mà lábàbà bẹ sínú yàtọ̀ sáwà ọlọ́run sáwà sànú ẹgbẹ́ bàjẹ́ àdé lásìkò sínú. àdájúdà ti kì wá lọ pé ó dọwọ́ wa pẹ̀lú nǹkan tó dégé tútùtù nǹkan tó tútù wọn lómi tútù bá ló ń sọ nǹkan tó dégé tútùtù èso tútù ó ń tàbá wàá léṣo tútù fàálà tamuru kájẹ kí ni tamuru lálẹ́nu òun ló bá kéèkọ́ fi sínú tí ò bá rí kó mu mi díẹ̀ kó mi ẹ̀ náà kó má mu mú mú fún kó mu díẹ̀ díẹ̀

ọlọ́rọ̀ ní gbogbo àgbàkà àmọ́gbà òde torí pé ṣòwòṣòwò ni àmọ́gbà òde wọ́n dé ilẹ̀ mà so owó yẹn fẹ́ ṣe díẹ̀ ó wá ṣe sùúrù tó fi wọ́n tọ́ka rẹ̀ sọ́jà nù nígbà yẹn wá dé abrahamu wọn ò ní ka méjì mẹ́ta lẹ́yìn bí ọdún méjì mẹ́ta sẹ́yìn nínú olówó tọ́lọ̀ fi ibi tó ti wá fẹ́ sí wọn wá rí nǹkan tí wọ́n ń tò pé aa ah, á ti léyìí á ti léyìí á mú léyìí fàbákà bá ń sọ àwọn ọmọ ìwà wọn kí ló dé tó Musa gbogbo ọmọ yìí ó ní Musa ọmọ ọmọ yìí Musa bẹ̀rẹ̀ ọmọ yìí ó ní Musa ọmọ ó ní mi ní kára ó sì olóore ó jù wá lọ sóti yé ó ti kí ó jù wá lọ àwùlà àmìlú fèlè Islam wọn sì sẹ́nu Islam wẹ́lẹ̀m wọn ò wá kọ́rọ̀ kankan nínú wàhálà tí wọ́n ṣe tọ́fara kí nínú ọ̀tá àdìjọ jìyà kó mọ́kà ni àmọ́ bàtà dé Màdínà tó yẹ kí irun máa ṣe kí ni o káàdìjọ máa gbádùn ẹ wọ́n tètè kú mọ́sálà bẹ̀rẹ̀ wọ́n pa musa wani wọ́n pa musa bọ̀ wọ́n ma wọ́n mẹ́rin níjọ́ a ara sọ tá sí ìlà ìlà àyàfà soso musa bọ̀ wọ́n mọ̀ mẹ́rin musa bọ̀ wọ́n mẹ́rin tó alo tana malo ti alo tèmi malo nínú sáàbù hàn nínú rẹ̀ ní ọ̀dọ́ kan ọmọ ọlọ́rọ̀ ni àmọ́ torí Islam tó gbà tó ti torí ẹ̀ sá kúrò ní maka pé rárá Islam wọ́n dè mórí nǹkan wọ́n fi pa wọ́n náà rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tó pé ní ọ̀rọ̀ ló ti jáde wà máa bá rẹ̀ kà láyọ̀ ó òjò kò mẹ́sì sábà pé wúlò tó bá dé ṣe ó yẹ kó wà àwọn tí wọ́n jọrọ̀ ìyẹn musa lọ́mọ òwe ńjọ́ tí a ara sọ asọ kan fún àwọn ọmọ kó ń àtọ̀ lọ́lọ́ musa lọ́mọ òwe rí ṣu ọṣẹ wàá rí lára àwọn tí wọ́n pa àmọ́ kan ṣoṣo tàbá wà fasọ yẹn sókè ẹsẹ̀ ló sì lẹ̀ tàbá fà sì ó ẹ fasọ yẹn sókè wá já kókó lé lẹ́sẹ̀ musa àwa yìí mọ àjìrí ìlà nàìjíríà nínú àwọn tí wọ́n kọ́ ṣe ìjírá wá síbo wá sí nàìjíríà èyàn ni pé islam ò wọlé kan ní nàìjíríà àyàfi kí musa bàbá òun mẹ́rin òun ní ìpínlẹ̀ because ó dé nàìjíríà sáájú òṣìṣẹ́ lọ òun là fà náà fà àkọ́kọ́ tánàbí sẹ́ẹ̀d lọ síbo lọ sí nàìjíríà kánàbí tó dé kò fẹ́ sílé kan tó ti máa gbóhùn islam kí ni abrahamu wa sọ lẹ́yìn rẹ̀ ó ní àṣìjù àwòkánà kan ó ní mò ń aláǹyẹ̀kú náà ọ̀jì láti ilé náà tó yà bá tó náà kó má jẹ́ pé dáadáa wa tá a jẹ́ lálẹ́ kí á mọ̀ ti ṣe kí o. n tó parí ló ìyẹn ni pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ nítorí kí ni o. ìnáná mo ti ṣe mo kọ́ mi. إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا ìmọ̀ gbogbo gbàdé yẹn bá ṣe ó ṣe nítorí dání nítorí Allah Imam Ali ní àyà ẹ̀ sọ̀kalẹ̀ lórí ẹ̀ ó ní ìnáma ló ti ìmọ̀ kan níwájú ìlà àṣẹ lẹ́yìn torí tọ́lọ́ ni lẹ́rùn rí ìbò mi nǹkan àfẹ́ ìkẹta lọ́dọ̀ yẹn jàgbá ẹ̀ lẹ́sàn àfẹ́ ẹ̀sán wàhálà ṣòro tó ń pẹ́tà ìbá tiẹ̀ ń kíá tẹ́ẹ̀ bá ń kíá ẹ̀rú ò máa bà wá kó má jẹ́ pa ṣe ń torí kárí mi ọlọ́ba san ọmọ afáwa lẹ́sàn lórí sàlékún dáadáa olùsí náà láyè yìí ọlọ́run ṣàlékún dáadáa wọn níbi tẹ́ni tó lọ́lá tó lọ́lá dé tí ó kírun láàyè tẹ́sì nínú ọ̀pọ̀ ni ó sì jáde àmọ́ bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ àwọn mọ́ṣáláṣí bí wa ẹ sẹ́yìn bẹ́ẹ̀ ṣe ẹ pé <laughs> ẹ ti rí ẹni tí ń ṣe sàárà ẹni tí ń fún yẹn ní sọ́dá ọ̀ sọ́dá kọ́tà ń sọ kì í ṣe one naira o kì í ṣe two naira o I always said ẹ tẹ́sì one ta ẹ ẹ lè yá ni tí ń lò dé three two thousand three fifty eight fifty lẹ́yìn kan sóti yẹ dọ́là yẹn one one fifty ó bá tó wá ló ti one fifty lórí bàtẹ́ mi sọ yìí is forty naira forty naira ni like five six seven years ó ṣe ń pa ni rìálù ń lo òkè náírà ní ṣe kí ni ní ṣe ó ṣe ń lu jẹ tẹ́lá débẹ̀ three hundred and fifty ni ìṣẹ̀dí bá ń lọ náà so ẹni tó bá fẹ́ fún yẹn ní one thousand riyal tó fẹ́ fún yẹn ní kíni one thousand riyal ẹni tó fẹ́ fún ó fẹ́ fún forty thousand naira kí ló yẹ ká ṣe fún ó yẹ ká dúró ẹ̀ gánà kí bí ẹ sí òun ní ọmọ sọ wípé ẹni tó fẹ́ fún yẹn lówó yóò àtàyè yóò jẹta fún mi lọ ọkẹyà subahánàlá ẹni tí ń ha owó ẹni tí ń ha owó òun yóò tún máa kí pé jẹta fún mi lọ ọkẹyà barakallahu fikum alhamdulilah ala wa sala marhaban bikum níbi ẹni bẹ́ẹ̀ fún yàrá owó tó ní kí ló dé kan àánú sísé owó tí yín ni kò lọ bẹ́ẹ̀ sọ́tìyẹ ẹni tí máa ń wá sísẹ́ rẹ̀ nítorí ayé ni wọ́n fi ilé àwọn ẹ̀rọ fi ilé àwọn ọmọ fi wọ́n fi hà lọ. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار. Wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n bà lálẹ́ kí á máa yàgbé kí ni o, àyàfi náà. Èèyàn ní pé ẹ má jà ṣiṣẹ́ wá nítorí kankan o, kó jẹ́ torí kí ni? Torí ta àlùkè á mọ̀ àtòrí tọ́lọ̀. Wàhálì tọ̀. Wàhálì tọ̀ wá sọ́nà òun fi hà. Torí pé wọ́n ṣe ìyáwó iṣẹ́ yẹn ti bàjẹ́ láyé. Wọ̀bá ìdájọ́ pọ́ dé kí o kí á mọ ọlọ́run ọlọ́run ní jagun torí lè jagun jagun ni ẹ́ wọ́n ti pè e bẹ́ẹ̀ láyé kò sé kí ni kò sẹ́ sàn ọlọ́rọ̀ wọ́n bẹ́ẹ̀ láyé ẹ̀sán nìyẹn sọ̀rọ̀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 وما له في الآخرة من خلاق هو نيك كان خلاق ليس له نصيب في الآخرة تقول هو سيد لتاي أبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين نعم السلام ẹ bá báwọn ẹ̀rọ bá kágbájú mẹ́ta mẹ́rin ṣọ olùyà àtàwọ̀ mọ́nà ó sì ọwọ́ tó. Nàbà wà wà wọ́n láwọn tí wọ́n iwájú ilé ni wọ́n fi ṣe mọ́ṣáláṣí wọn irú bẹ́ẹ̀ kí láwọn táwọn pè àwọn pè ní mùsọ́lá kí láti mùsọ́lá àyè tí wọ́n kà pèpè láti máa fi kírun kò sílé lórí ẹ̀ wọn ò mọ kò sí àyè kíní gbà o tó yẹ wọ́n lè túrọ̀ àwọn yẹn tó tó bá rọ̀ náà sáwọn náà láǹfààní láti ṣe kíní láti ṣe jágò náà àwọn náà láǹfààní bẹ́ẹ̀ torí pé bí a máa lọ lórí ìrìn àjò kọ́dà bó kírun lẹ́gbẹ̀ẹ́ gbó kọ́dà bó kírun lẹ́gbẹ̀ẹ́ títì tó ti yẹ tí wẹ́dà bá rí bó ṣe rí òjò rọ̀ ni àbúfẹ́ rọ̀ àbúti ọ̀rọ̀ ńlá tó ti àwọn náà ní ìdájọ́ láti kí ni láti ṣe ìjáwé wallahu a'lam. wọ́n ní kílíà tó wà láàrin sọ́dákọ̀ àti fìdáàbù sọ́dákọ̀ àti fìdáàbù. ó kò bẹ̀rẹ̀ wípé sọ́dákọ̀ sàárà àṣegbọrẹ tí ò ní òdiwọ̀n nínú tí ó tẹ̀lé specifications tí ó ní kíni kò lódiwọ̀n kò tó wá ní ni kò ní specification kì í tó wá sọ̀rọ̀ yẹn definition tàlẹ́ fún un ìyẹn ni pé èèyàn lè fomi sí sọ́dà pọ̀ àbí ó lè fọṣọ ṣe ó lè fi bàtà ṣe kò dẹ̀ sígbà tí ò lè ṣe kò dẹ̀ sódiwọ̀n rẹ̀ èèyàn lè bùn yẹn two million naira ẹtì gẹ́gẹ́ ó lè mú five million naira sọ́dá kan náà ni ṣùgbọ́n kọ́ra àmọ́ àṣẹ kó jẹ́ tó dání nítorí ti Allah subhanahu wa ta'ala ó lè lè jó oúnjẹ ó lè jẹ ẹran tútù kò sí tí ò lè jẹ fìdá kẹ́mìnà tún fìdá lọ́dọ̀ àfàwà tí wọ́n bá tu àwọn bá dáhùn béèrè àbẹ̀ká wọ́n ṣẹ̀ṣẹ̀ rédíò yìí àwọn àwọn. so wọ́n bá dá wọ́n bá dá lórí náà fìdá tá a fi yá nǹkan mo fi yá ẹ àti kìíní yìí àti kí fìdá kà á di fi yá mi àti bàbá mi yá ẹ àmọ́bí ti rí gbóhùn yẹn torí pé mo fẹ́ kó kan lórí ọ̀rọ̀ tó fẹ́ sọ fún wa táwọn náà so tamale sì dáa ẹni mi a ká ti rí àárí báàbù sọ́dákọ̀ tàbá ti tíra fíkú babu kí ni báàbù sọ́dákọ̀ àyẹ̀rí zaka wọn ò ní dàgbà kọ̀mọ́ra wọn bó tẹ̀ ṣe pé alukóra ni máa ń lò ní thirteen jíbìlì síra wọn gbàmí tó bá ní sọ́dákọ̀ ó máa ń rìn fún ni zaka sọtí ìgbàgbọ́ tó bá ní zaka àmọ́ ìfá àti kí ni sọ́ra ọ̀ ó máa ń lo tàtẹ́ ìdílé sẹ́la mu àmọ́ àwọn síyáàbẹ̀ kàlẹ́ àbọ̀ tí máa ń zaka ojú ọdún ní sọ yìí náà fidan àlẹ́rí bábù fidan nínú tirafiki dókítà wa sheikh wa Saud muhammadu awal ọlọ́mọsá lẹ́kọ́ dáadáa nígbà tí wọ́n fún wa ní báṣu kí ni o ti ṣe báṣu dáadáa lórí kí n kó tiwọn ọjọ́ tí wọ́n ṣe báṣu wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n pín ìdánilẹ́kọ̀ọ́ òkú sísìn ó tọ́ wá pín fún wọn ní kí ni ìdáwó fèrè islam gẹ́gẹ́ bí phd holder so ẹni tí wọ́n tó ní philosophy tán fún ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ nínú èdè lágbára so wọ́n wá ní without him to islam without ẹ̀ka tí ra bẹ tẹ́lẹ̀ lára tó jẹ́ wọn lẹ́yìn ẹ̀ka lè rí láti àwọn òbí tàn wá àwọn orí sẹ́wọ́n yẹn ká tó fún ọ táyà pé bóyá tó ní pé àsìkò yẹn kéré ẹ̀ tó bá tún wọ́n ní kò sí sẹ́ńtì bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí à. ó anụ ebe bụ o àmọ́ kò ya. nínú báàbò ṣẹ̀ríà. wáfà tẹ̀yìnáhù bìdíbìhìn àdì pẹ̀lú mo ní wọ́n mọ̀ wọ́n rẹ̀ tí ń sè wáfà tẹ̀yìnáhù bìdíbìhìn àdì nígbà tó lọ sọ̀rọ̀ kí sọ ànábì Ibrahim Ismail nígbà tá ànábì Ibrahim bẹ́ẹ̀ dúkìrì o tó bẹ́ẹ̀ dú Ismail torí kókànfẹ́ má ya a fún ní ẹran àgbò láti fi Ismaila hàn so ìgbà tí wàá sí fìdáwò jọ mẹ́ta fìdáwò a lè ṣe sọ́dá kọ̀ fóòkù kò sẹ́ńtò fìdá a lè ṣe sọ́dá kọ̀ fóòkù a sọ pé a lè ṣe sọ́dá kọ̀ torí pé ìlú amátàbí náà ádámà kọ́tà àmàlẹ́wù ìlú ìlà ẹ sọ̀dàkọ́tì fókè ní òkú àwọn ẹnu ìrìntàfà òbí àwọn wàlá ló ń sọ rẹ yẹtọ wọlá sàrà àti tẹkí ti ń sàn ìmà táwọn ń ṣàǹfààní pẹ̀lú rẹ àbọmọdáda ti tọrọ tó a ní ṣe sàrà àfọkù ṣé ti yẹ wa sàrà yẹn problem ta ni lórí ẹni pé kò wá specify kò sí tá a lè fi ṣe àwọn kan ní ẹ gbogbo táwọn afa kọ táwọn afa ní ìrìntìlá dáadáa lórí ẹ òun ni ká sọ pé gbogbo kúránì tá a kà yí pátápátá aládàá rẹ̀ kó lọ mọ́ bá àǹfààní tẹ̀sílì ìfòsàwà lẹ́yìn sáà mẹ́kíyà tẹ̀lé náà rẹ̀ pé mo fẹ́ yí ládàá yìí mo fẹ́ jó lọ mọ́ òun ní rẹ̀ ohun tó ní nìyí kiri ṣé nítorí tàlá ṣé nítorí kiri tọ́lọ́ tó bá ṣe nítorí tọ́lọ́ ọlọ́run ṣe kiri yóò mú ládàá yẹn kiri tọ́lọ́wọ̀n bá gbà ó lè mú lọ́ba àjẹkọ́kọ́ kọ̀kọ́rọ̀ jẹ́ pé káálí sọ̀tá lèwájú ìlà àkọ́kọ́ ṣe sàárà yẹn tó gbé nítorí ọlọ́run so wàlláhu àlàbí àtọ́wọ́ làtẹ̀ lè jìnnà ní ìbílẹ̀ rẹ̀ kẹ́kẹ́. wọ́n

Bọ́ọ̀lù sí. Wallahu a'lam àti àwọn ọmọ ẹlẹ́mọ̀ ṣe pẹ́ṣẹ̀ tí ẹ bèèrè yẹn. Lóṣìkà ní Sọ́lọ́mọ Àìsẹ́lẹ̀ sọ wípé ẹnì kan ò gbọ́dọ̀ dá dúró lẹ́yìn sáfù tí ìṣe tó rí láwọn láti wípé ó tó di pé ìròyìn yìí àbí ìrún wo lọ kó tẹlẹ o ẹnìkan ṣàjọ láwọ yóò dọ́nà o wọn lè wà ní ẹ̀yìn tó wá ti kóhun ní ìwọ̀n àsopọ̀sẹ̀ tó dájú fún òun ní ẹ̀ tó kóra pálá kóra pálá wọ àárín sáfù tó wà wọ́n rẹ̀ ọ̀ ó fa ìrìnà àwọn afáwa ṣe máa ń fà díẹ̀ lórí ẹ̀mí fífa ènìyàn sẹ́yìn yẹn ó ti ṣe ìdáhàjì ó ti mú mú òṣèlá ní ó ti dá òbí ẹ̀ka lè sínú sáfù yẹn so ẹni tó máa yẹn wọ́n lágbọ̀ yẹn tí wọ́n bá ti ṣí olè bínú olè olè ní sùúrù olè jáde gbò olè for láti láti wá lè dáàbò bo olùkọ́ aláàbẹ̀ àwọn afáàní ó sì rí dájú kó nìkan ló dùn kó mọ̀ dájú kó mọ̀ àwọn dájú yẹn kó pẹ̀lẹ́ ṣe ti sáfù yẹn ìbẹ̀rẹ̀ ti fún àmì òrèlú sílẹ̀ kó pẹ̀lẹ́ ṣe ti sáfù tètè kó pẹ̀lẹ́ ṣe ti tí ó fi bí ẹ̀gbẹ́ ìlú. eléyìí ni ọlọ́run tára máa fi ìdí ìrírí pé kó rẹ̀ lè bí ó ṣẹ̀gbẹ́ náà mo rò pé kó ní níṣẹ́jú àwọn tó bá rẹ̀ nìkan fà ṣé ń olùdarí olùdóṣìlẹ̀ tàbí tó bá rí pé kí ọmọ tó ti gbé òun fún òun ìbẹ̀rẹ̀ ẹni kan bá wọn. nípa wá ṣe òògbó kò ṣe òògbó. ó ní kí ah, ni ààrẹ ní kí wọ́n dà dúró ní kò sí ní òògbó ní ìrírí àti ìṣiṣẹ́ ní ilé. ọ̀ọ́ jásáfù bá ń kọ́ jásáfù kẹ̀ fa àkùtì ìlú àti ẹ̀rù ọ̀làwọ̀ àlà àdìsí pé ẹ̀ka já sáfù àdìsí ẹ̀rí ẹ̀yìn tì í tòtì nísìn bí àwọn tẹ̀síwájú nínú wọn ni nípa ti òkú ni èyí tí ẹ̀rẹ́ tó mọ inú ẹ̀rẹ́dẹ́gbẹ̀rún ẹ má jẹ́ kí òkú wà láàárín sáfù yín sáfù lọ́ba ẹ̀ lọ́ba ẹ̀ kọ́jọ́ pé òkú ló gbé tàbí mo ti rí ìrùn pé kí òpó la àárín sáfù instead of tí o tí òpó fi da àárín sáfù fífẹ̀ kí òpó wà lẹ́yìn báyìí kí sáfù náà lẹ́yìn òpó kí sáfù kọjá fún wa ní òpó. àmọ́ pé ànábì sẹ́lẹ̀ lé ẹni tó gé sáfù ìtì ìtì ìdílé bẹ́ẹ̀ wà lọ́wọ́ wa ní bẹ́ẹ̀ wà lọ́wọ́ àfárá sì sì làwọn ẹ̀rí máa ń ṣe sọ̀rọ̀ ọ̀gbọ́n àná. ọlọ́wà san àpá alẹ́ lórí so bó ṣe ni wọ́n ti ṣàlàyé ni so akantọ́ láti tọ́ láti àjọsìn àdìsí yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ otherwise kìkì mo lálẹ́ kún lórí tí wọ́n sọ àbáyọ̀ kúrò kọ́ ọ̀ so ti mọ̀ nkọ́ta asọ́fù mọ̀ nkọ́ta sọ̀fù kọ́ta sọ́fà kọ́ta ló lọ́kẹ́ rẹ̀ kọ́ta àwòlọ́ wọ́n mọ̀ wọ́n sọ̀la sọ́fù wọ́n sọ̀la òlọ́ sọ́fà wọ́n sọ̀la òlọ́ so àdìsí yẹn fẹsẹ̀ rìn rẹ̀ ẹni tó kọ́ta asábù tí wọ́n sọ kì í ṣẹni tó fáyà kú ọ ìtọ́sọ fún àná ìyẹn ni pé ó kàn sáàrí ó dá òpin yà láàrin sáfù ṣẹ́rọ́sàn ó bírèkì sáfù fún rárá rẹ̀ ló ń sọ so ẹni bá wọ̀ sọ́là sáfù ó rí pé àlàfo wà nínú kíni o láàrin sáfù ó wá bọ́ bẹ́ẹ̀ ó close ẹ̀ wọ̀ sọ́là ọlọ́run ẹ̀mí ló ṣe kíni ń sùn náà tẹ̀sẹ̀rí àdífi ẹni tó bá kírun tó dágbó kírun lẹ́yìn ẹ̀ ó ṣẹlẹ̀ pé à ń travel lápẹ̀júwe àdísàn tí wọ́n mọ nọ́mbà àtàwọn táwọn fẹ́ jọ kírun ni báwọn afa kan ṣe gbọ́ yé àwọn tó ń sọ kí ni àwọn márùn làdìjọ fẹ́ kí ni kírun ṣé yẹ wa kì í ṣe lágbèjọ abẹ́ kí zuri lọ́dọ̀ wa ń bè lágbèjọ àkàwọn mọ́ṣáláṣí káàkiri ẹ wá fẹ́ kírun mọ́ṣáláṣí káàkiri nítorí dájú ni wípé kì í ṣe òun kàtẹ́ ìbẹ̀rẹ̀ jẹ̀mọ́ àlẹ́ ṣe kí ni lẹ́jọ́ parí ẹ̀ sọ ẹ̀mí ìgbà ti kú lè yẹn ẹni tó wá ní kó fà yẹn ìyẹn ni pé nígbà tá ẹ fẹ́ tó sáfù àwa rí i pé òmìnkan ni ó ṣe kí o ní ó kù lẹ́yìn kẹ́tọ́ bẹ̀rẹ̀ sáfù ni ó ṣe kí o ìrùn ni ó ti wá ní ẹ̀jẹ̀ àjọ̀dú ajẹ́pọ̀ wọ́n fi àlàfo sí ẹ̀gbẹ́ náà kò ní dẹ́gbò sẹ́pà méjèèjì ò ní kílòsì ibẹ̀ òun ni àgbọ́yé kàtà wà fún àṣekí mi tí wọ́n fún wa lórí ẹ̀ lọ́tà wà á àbí kárí mi ríyá àtúwọ̀ ọ̀gá òfin láti ṣàlàyé iṣẹ́ rí pẹ́sẹ̀ tí ọ̀rẹ́ mi lẹ́yìn tí ọ̀gá rẹ̀ kan wá láti nàìjíríà ni wọ́n kọ́ ọ̀rẹ́ adélé àríyá. wọ́n ń gbé ọ̀gá náà ọ̀gá ń tẹ̀ ń wí yìí ká sọ pé ó fẹ́ ṣe sàárà kan nísìnyí mo wá bí o fẹ́ ṣe ní ẹ̀rí ìrìnàjò ìgbàsílẹ̀ sí lọ́sọ̀tọ̀ sí káfíńdì fún o ṣé kí n mọ̀ sí wọn ni ọ̀gá rárá wọ́n sọ pọ̀ lóṣè wọn ó láṣẹ ìmáàmì ní sọ̀rọ̀ ẹgbẹ́ sí wọn. ẹ̀rọ wọn ń gbé so tó bá ti di pé ẹgbẹ́ ṣe kẹta tẹ́yìn náà ń wò pé àdúgbò tí wọ́n ṣe káwé ẹ̀ṣẹ̀ àwọn tó lè lára ṣe àgbàjẹ ẹ̀ṣẹ̀ tẹ̀lé ṣe ṣùgbọ́n wọ́n sì máa wọn kárí mi fún ara ẹni tó ń ṣe kárí mi ó mọ̀ fún ọ̀gbẹ́ sí kárí mi yóò fún kárí mi lòún ṣe ẹni tí ò fẹ́ ṣe kárí mi tí àṣẹ ìdánilwájú sílẹ̀ lọ sí ilé sí kárí mi ò wọ́n ní kò fẹ́ kó ṣiṣẹ́ olóore yẹn ni ṣé àwọn ìgbẹ́ náà ṣe tọ́ba sí ọlọ́run sì bá wọn. náà ní ìparí ní ìparí ọ̀làǹfààní láti kí ìrọ̀ ìṣáà. Tidak ada sahabat

ibi tí Islam ti dàgbà dé lónìí kò yẹ kó sì jìnnà yẹn tí a fà ń sọ̀rọ̀ báyẹn ni ìyẹ̀tìláàfù ní yẹ̀tìlẹ̀ màmúmi wọlé ìmọ̀ níbi tí àníyàn tí lè mọ́mú fẹ́ dà sí kírun dàbí kírun tí lè mọ́mú fẹ́ kí àti ẹni tó fẹ́ kírun lẹ́yìn lè mọ́mú àníyàn rún owó ló fẹ́ dà tó fẹ́ kí so àwọn afá sọ̀rọ̀ lórí púpọ̀ ẹni tó fẹ́ kí àyílà nísìn ẹ̀ràn àyílà bọ́ fún un ìgbà tí ó di wọn sáà sí wọn ti ń ṣe ká máa àlásà kò láǹfààní àti gba ìrun àìlà rẹ̀ bímọ yóò darapọ̀ èyí tó darapọ̀ ní kó darapọ̀ mọ́ ìrun àlásàrí ilé mọ́mù yẹn àkàndọ̀mọ́ yẹn pẹ̀lú àníyàn àìlà àti tiẹ̀ tó ṣe èyí sìn tí ń túmọ̀ sí pé ìmọ̀ àlásàrí mẹ́rin àìlà mẹ́rin so sàlámà lẹ́kùn náà yóò sálámà ẹni tí ò bá mọ̀ yóò rò wípé àlásàrí là ń fi kí òun kàn dìde ní ìgbà kí àlàáfàá rẹ̀ títì so unlike irú ti mọ́bílì sí ìṣá so irú bẹ́ẹ̀ náà àwọn afá gbà wá láàyè lọ́pàlọ́pàá mẹ́fẹ́ lọ́dọ̀ wà fà lọ́dọ̀ títí òkè ká sọ wípé ìrun tí lè máa ń fẹ́ kí ó pọ̀ ju ìrun tí ẹni tó jẹ gbèsè fẹ́ kí lọ eléyàn ọ̀hún ó dá pọ̀ which means pé lè máa ń fẹ́ kí ìrun olórígun mẹ́rin ètò ń fẹ́ kí irun ó fẹ́ kún irun tí lè mú fẹ́ kí ó bẹ́ẹ̀ ni irun tí lè mú fẹ́ kí ó kú sí èyí tó ń fẹ́ kí lè mú fẹ́ kí àsùbá alápèjúwe òun fẹ́ kí ìṣá ẹ̀ sẹ̀fẹ́ lè mú ó ṣáájú ẹ̀ sálámà yóò wá mú méjì wá bí ẹni wípé irun méjì ló bá rẹ̀ ìdìmọ̀ ilé ìrun fífọ̀ ní so àníyàn ìṣá ẹ̀ ni ó dà báyìí mọ́mú sí dà ní àsùbá tó ṣe dédé ara wọn sàlámù alẹ́kọ̀ọ́ bá ìmọ̀mù ó mú méjì wá àmọ́ níbi tí irun títí ẹ̀ ó tètè tán kí ti lè mọ́mù ó tó tán àwọn àfààfẹ́ ní ah, mọ̀hálùlù kíni o mọ̀hálùlù ṣìhà ó ọ̀yàn ibi lẹ̀kún sí fẹ́ni tó wá fẹ́ ṣe research ó ṣe research lọ so níbẹ̀ láti wá àwọn àfààfẹ́ sọ wípé a ti rí ibi tí àwọn èrò ẹ̀yìn wọ́n ti sálámọ̀ kulè mọ́mù wọn nínú irú wo ni ẹ ni ìrun sàlásọ́lọ́fọ́ ìrun ogún lè mọ́mù ní ànẹ́bì sọ́lọ́lọ́sọ́lá ó fẹ́ kíráká méjì fún wọn ó wá kíráká àkọ́kọ́ pẹ̀lú wọn jama'an ní jama'an àbí jama'an àkọ́kọ́ so ìnàró ẹlẹ́ẹ̀kí tánàbí ìnàró ó wà lórí ìnàró àwọn èrò ẹ̀yìn yẹn àwọn ṣe fátíà tiwọn wọ́n ké súrà tiwọn wọ́n rùkú tiwọn wọ́n forí pẹ̀lẹ́ tiwọn wọ́n sàtáyà tiwọn wọ́n sì sàlámà wọ́n sì kólé ànábì ànábì wà lóru àwọn tí wọ́n ètí ìkírun àwọn tí wọ́n ń gáàdì wọn àwọn náà wá wọ́n dà níyàn pẹ̀lú ìlọ́mù ànábì sàṣílá tó yẹ ní sìn ànábì kíráàkà kan pẹ̀lú wọn ó rùkú ó forí pẹ̀lẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà táwọn bí fẹ́ tó forí pẹ̀lẹ́ lẹ́gbẹ̀ẹ́ tán ó jókòó ó ṣàtáyà wọ́n bá a jókòó tó yẹ ní sè tó báwo ni sì jókòó sọ́yìn báwo ni sì jókòó àwọn náà ló ti wọn. àwọn kìlá kankan tí wọ́n tó kú. so ẹyọ ọ̀kan tó kù fáwọn àwọn náà wá dáa kí wọ́n lànà bí dúró dè wọ́n nínú rìwáyà kan tó ti ní sè ọ̀hún bá nẹ́bí lórí ìjókòó rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ tán ànẹ́bí sálámà àwọn náà sálámà so wọ́n wá ní irú rẹ̀ náà gbèrú ìrú wọn ni ọkùnrin yìí sí ó fẹ́ kí mọ́gíríbì lẹ́yìn ilé mọ́mù tí ń kí iṣẹ́ ìlọ́wọ́ so ìjọ kan ṣe kókó dàníyàn mọ́gíríbì rẹ̀ àníyàn mọ́gíríbì rẹ̀ kò ṣe kó dàníyàn mọ́gíríbì àti ṣáà ó dàníyàn mọ́gíríbì àwọ́lá so ìgbà tí ilé mọ́mù lóbi rákà ẹlẹ́ẹ̀kẹta tí ilé mọ́mù náà òun jókòó ó ṣàtàyà ó sálámù ó tún ṣe kápá so rákà kan tó kù sílẹ̀ ó mú kí wá rí òun náà náà ló pẹ̀lú àníyàn ìṣá ẹ̀ so so ti so bí ẹni tó bá rákà kan lẹ́yìn ọ̀rá ìmọ̀ mú un so sàlámà lẹ́kọ̀ọ́ mẹ́fọ́ bá ìbò òun náà ló mú rákà mẹ́ta wá so ó wọlé lọ́dọ̀ àwọn afáàkì wọn wà láti ọlọ́wọ́ asan fáwọn alẹ́ sọ lórí ọlọ́run kó jọ kó gbà á rí pé ìbéèrè yẹn ìbéèrè tó simple gan ni pẹ̀lú ọ̀nà tó ń tẹ̀ gbà mọ́ ẹ̀ wọ́n lẹ́yìn tó kírun fún wa ló kí mẹ́gírì ìyẹn ló dáa jù òun lọ́rùn gan náà àbí tó kírun lọ́nà wọn àbẹ ẹni tó kírun fún wọn ó kí ìṣá ẹni òkè lókè wọn gbé òun òkè mo rò pé ẹni tí mo gbọ́ ayé sí ni yàtọ̀ àkọlà ẹ̀ wá ṣe dáná sí wọ́n ṣe sọ wàhálà kàlà wà hàmdì náà ṣàlàyé láìláìlá ń sàmì tó bẹ̀rẹ̀.